أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba lágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà wọ́ra náà tí à ń gbìyànjú táǹtẹ́ni lánàá wọn títí di ọjọ́ gbébi àwòkìyàmà ààbẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí àwẹ̀ rọ̀mọ́bọ́n ìjọra 1444 bó ṣe ń súnmọ́ wa táwa náà ń súnmọ́ ọlọ́mọdé á ti di òkun kó tó dìgbà tí yọ wọlé àwọn èèyàn pọ̀ tọ́já sí wípé àwọn náà múra lẹ̀ bí àwẹ̀ báyìí ṣùgbọ́n àmì ìjọbìnrin wọn ò mara wọn ọlọ́run àbẹ̀ láti káwọ́ ọjọ́ kan nọrú àwọn èèyàn bẹ́ẹ̀ ní sí nǹkan tó yàn fẹ́ ṣe fọ́lọ̀ òṣìṣẹ́ bá lọ́nà so accident kan ló ṣẹlẹ̀ jẹ tàbí jẹrin tí wọ́n tó lọ kó ọmọ ìyá wa ó wà ní àwọn tí ó ti ṣaláyé tí tó bá sọ ni ẹgbẹ́ ẹ má àwọn náà báyìí tó àti ń bẹ ọ̀nà ọlọ́run bí ó gbà ní ní ìgbọ́lọ́ àbí ọjọ́ ọgbà ẹnu bí rọmọdán ṣe kú bí ọjọ́ méjìlá àbọ̀jọ́ nílò ọlọ́jọ́ ọba wa láyé bí a wá járí ọ̀nà rẹ̀ èyí ọ̀fà kéde náà tó sọ́ra fún kí àdírẹ́s ó pọ̀ kọjá lẹ́tà ilé ẹ̀kọ́ nogun leader ó kọyàn ọlọ́run jẹ́ kó lọ ilé ẹ̀kọ́ yìí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú nínú àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́mọ lẹ́sìn tí wọ́n ń kọ́mọ ní ìmọ̀ òde òní ṣẹ́ẹ̀dì ogun táwọn ọmọ yẹn ń kà ẹni tó bá wà ní fíè òun ni yóò máa lẹ́bù tí wọ́n fi kọ́ wọn ọlọ́run pé káwọn ọmọ náà ò ní àkànyànjú gbogbo ẹ̀yìn tẹ́ ẹjọ́ bí wọn náà ọlọ́mọdé ẹ̀sọ́ ti sọ fún wọn tí wọ́n fa àwọn olùkọ́ wọn náà ní ẹ̀sùn lórí. ìfẹ́ ní ká fi sọ̀rọ̀ ọ̀rọ̀ pìrẹ́ǹtì ni ìyàmọ́ ọ̀rọ̀ kí la bẹ̀rẹ̀ o pìrẹ́ǹtì ẹ̀yin òbí náà lẹ ti jókòó yìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bóòlù àti fẹ́ tọ́jú ọmọ bóò la ṣe fẹ́ rí ọmọ bóò ni ojúṣe àwa bá a jóbi lórí ọmọ ilá ṣe ṣe táwọn ọmọ òfìyà dáadáa ìjàmọ́ ẹ̀jẹ̀ jẹ́ ká gbọ́ àrùn ilé sẹ́ẹ̀rí wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ olókèlè ẹ̀wọ̀ ẹ̀ kí ni o ẹ̀rù sálẹ̀ nǹkan ti bàjẹ́ ṣùgbọ́n bí tí nǹkan ti bàjẹ́ àwọn òbí náà ṣe kí ni o a contribute àwọn òbí gangan akọ̀tùnú ṣùgbọ́n Yorùbá ní kọ̀sẹ̀ tí ó fi ọ̀bẹ tó nù ọ̀sẹ̀ tí ó fi jẹ̀sù ọ̀bẹ àmàrí mọ̀ ta ló fi jẹ̀sù lánàá yóò lè mẹ́kọ́ èmẹ́kọ́ èmẹ́kọ́ gbogbo àwọn ti wà kálukú náà mọ̀ ẹ̀sọ̀nà léèkì ààrẹ ti à èmi ń ṣe tèmi ṣùgbọ́n àwọn ọmọ ilé ẹ̀kọ́ noble leaders náà ṣe mú tọ́pìkì yẹn pé parenting an issue in child upbringing mo láìpì tọ́pìkì yẹn púpọ̀ jù ẹyẹ jẹ́ ká wò nípa ọ̀kan gbogbo àwọn bá akọ́jú òbí ẹjẹ́ akọlọ̀ ọgbọ́ yé sẹ́ẹ̀rí kákọ́ bímọ gan kìí sọ̀rọ̀ yẹn ẹjọ̀ máa fẹ́ ká farabalẹ̀ sórí tọ́lọ́ àìjá sí sàúbàbẹ̀ ẹjọ̀ máa fẹ́ ká farabalẹ̀ fẹ́rin tí ọdá ayé rú lónìí òun làwọn ọmọ abú tí wọ́n ti kọ̀ láyé wọ́n tí bá ń pèrò ọmọ ní o ọmọ àlébẹ̀ ní ìdàgbà àwọn ọmọ àlè nàìjíríà ti ń dàgbà báyìí ọmọ fámílì ẹ̀yìn kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ọ̀dàgbà ẹ̀jẹ̀ alọ́mọ ní fámílì ìjọba ìjẹ́ ká gbọ́ dáadáa yìí tí mo ti ọlọ́run kẹfà àánú wa ni a ní sáàbù ọmọ àjẹwọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé àbẹ́rẹ́ kan bẹ tá a ṣe fọ́nà tàbí òbí ọlọ́run tó ní mọ̀ fún mi lọ́mọ àpàtìkò ìbẹ́ lọ́n gbogbo àwọn ọmọ ìyá wa tá a bẹ lọ́wọ́ máa ń fún ọlọ́run bá ní fún ọlọ́mọ àdùnnú. ilé ọlọ́run ṣe ń sọnù Kùránì pé yahabu limẹ́ yí aṣááhù ìnáṣá gíìsì lọ́mọ dandan kọ́ ni kẹ́ ẹ fún ẹ lè lóde nìkan ìtẹ́ ìjẹun fẹ́ máa lọ bàbá ìyàwó lọ bí àáfà tẹ́ẹ̀tì fún mi lówó ni kò sówó sí kan ni pàápàá lásìkò káàsìtì yìí ẹ má bínú àárẹ̀ transfer ìlówó lákàntì jẹ sọ́wọ́ àpò àmàlà tí mo ti jẹ yìí kí n fún ọ lẹ́bùn kìí ṣe kí ni jẹ̀mọ́ kìí sọ̀rọ̀ yìí wà láìsọ́lọ̀ ọ̀bà fún ìyàn lọ́mọ kò sí ilé ẹjọ́ tó yàn fẹ́ gbó lọ́mọ lọ́lọ́run ṣe wá ń sọ fún wa àsọ́gbọ́ tó ń fún yìí lílá ìmúlùkù samáwáàtì wà lárúbì ìkápá ni sánmà àtìlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà ọwọ́ ọlọ́run lọ́wà ìkápá ni ọlọ́run ọba ni yákálùkù máa yàṣá ọlọ́run máa dẹ̀dà bọ́ bá ṣe wù ni yàábù ni máa ń yàṣá ìnáṣá tó bá wọ apá ẹlòmíì lọ́rẹ̀ àfọ̀ní gífù ọmọ obìnrin jàmọ́ ọlọ́run kọ́ dábọ̀ ẹni ọmọ obìnrin àwọn àfáà ló ní ìkímà ìkímà àkọ́kọ́ àwọn lárúbáwá àwọn ìfẹ́ gbọ́mọ obìnrin wàyí bá kú ṣírọ̀ áhádùn òun òun wájú òun wá dà wáwà wọ́n èyí fẹ́ gbọ́ ọmọ obìnrin wọ́n sì lọ́lọ́ bí mo obìnrin àwọn èsì fẹ́ gbọ́ ṣé ẹgbẹ́ ìwà fẹ́ gbọ́ nǹkan lèmi ọlọ́run kò sọ mo máa ń fẹ́ tọ́ bá wù mí lọ́mọ obìnrin ẹlẹ́kìtì lóbìnrin lọ́mọ akọ̀jù láyé tó bá tó dijọ́ òfin ìjà kì á máa obìnrin náà ló ti pọ̀ jù lọ náà ọlọ́run sẹ́yìn ìyá wa bẹ́ẹ̀ àwọn àfáàní ẹ̀mọ́ kan sì gbọ́ wọ́n bẹ náà ni ó pọ̀ jù láyé tó ń gbà tọ́rọ́kùnrin kan lè níyàwó mẹ́wàá ó lè níyàwó fífi ó lè níyàwó bọ́lọ́ bá fi mẹ́fún ṣùgbọ́n lálìjẹ̀ náà kò ní sí pé gbogbo wà láti ẹ máa ń fàlàyé tó ní ọmọ lọlé olóògùn tí ọmọ ọmọ rẹ̀ jà tí ọmọ máa sọ ìyàwó àbáṣọ ìyálé rẹ̀ tí wọ́n máa fọ́ra wọn jí lórí kò sí ní wọ́n lálìjẹ̀ náà nẹ́tíwọ́ọ̀kì ti já pọ̀. jẹ́mọ́ obìnrin tó jẹ́ pé àwọn ni lárúbáwò ìfẹ́ gbọ́ àwọn náà ni wọ́n pọ̀ jù láyé ládáwà pọ̀ tá a bá tó lè tọ́jú wọn mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ sáà máa bá mi lọ díẹ̀díẹ̀ obìnrin táwọn ènìyàn fẹ́ gbọ́ ara ń táàkì sáré wà lùbẹ̀ náà ìwọ ọlọ́run tọ́lọ́ bá fún ọlọ́mọ obìnrin ọ̀rọ̀ rẹ tó alhamdulillah kódà táwọn bá tó bí mo dé ṣẹ̀rí àtúnyọ̀dá fún ọ lọ yá ọmọ obìnrin tó máa tọ́jú inú ilé rẹ kó o lè sórí rẹ mọ̀ bọ́ wà lẹ́yìn jáma mo díẹ̀ díẹ̀ tọ́lọ́ bá wá fún wa lẹ́kùn ọmọ obìnrin kágbà pa àdìsáàbù ẹ̀ wàyà ábùlì máa ń yà ṣáà ùdùnkúrò ìgbà ní ìmáa fẹ́ ní bọ́bá wù ní lẹ́pọ̀ ọmọ ọkùnrin ọrùn ìgbà wo ìdò gbogbo kọ̀rọ̀ ọ̀nà wá ìrìnàfà wáyé jẹ́ àlùmọ̀ ìrìn àṣà àwòwà ìmá ọlọ́run nígbà míì máa dẹ̀mú méjèèjì papọ̀ pẹ̀lú mi jíṣẹ́ bọ́kùnrin ní ọmọ gómi ìgbà míì wáyé jẹ́ àlùmọ̀ ìrìn àṣà àwò àkìmá àwọn ní ọlọ́run sì yà wọ́n lágàn èyí fi mú ọba fi ẹlẹ́sẹ̀ tó ní ọ

jàmọ́ ẹ̀ já kọ́kọ́ ní ẹ̀sìn pé kéèyàn òbí ma kí láti jẹ́ àmọ́ o kì àlẹ́ yìí bà ẹ̀bùn ní lábọ̀dọ̀ ọlọ́ ọlọ́run mọ́ yọ ẹ̀bùn kúrò ní ọ̀sẹ̀ ní ayé wa. alfa ní ká tó lọ gbọ́ yé ọmọ tẹ́ ẹ tó ń wò yìí ẹ já lọ gbọ́ yé dáadáa o fitna jàmọ́ ẹ̀jẹ̀ já gbọ́ títà lọ́mọ̀ sẹ́ẹ̀rí ká tó bí mọ́ àdánwò tó jẹ́mọ́ tí mọ́kọ́ pé ọmọ ẹ̀bùn tí mọ́kọ́ pé ọmọ jẹ́mọ́ ẹ̀bùn ẹ̀bùn wa níbi àbá níbi ẹ̀ ọlọ́ọ̀mọ fún wa àtibá yára kọ́ lọ́mọ fún wa fìtínà àdánwò tó ní wàhálà fún wa jẹ́mọ́ kí la fi ṣùgbọ́n ẹ mọ́ sì gbọ́ bákan náà ká tó bí mọ́ oore ni ni àwọn àfáà ní iwájú àṣàlàyé méjèèjì àwọn kan bẹ láyé ń bì àtijọ́ ọ̀gbẹ́ni ọmọ ọ̀jẹ̀ sì kì fún wọn. ọlọ́run ni wàá là mú annama wa àwòládùkùn fìtínà wà á nà lọ́ọ̀ nà Quran chapter eight verse twenty eight. ọlọ́ni ẹ lọ́mọ gbogbo àwọn ilé mọ́tò dúkìá yín tẹ̀ fọ́ọ̀tù àtàwọn ọmọ yẹn wọn ní ti méjì ó di mẹ́ta ó di mẹ́wàá ó di fifteen àdánwò ni jọlọ ti rí àdánwò tí ò ní tiẹ̀ lọ́wọ́ ju ọlọ́ tí ó sọ ní dẹ́gbẹ́rán rẹ̀ lé ayé tó lè tiẹ̀ lọ sẹ́wọ̀n ṣùgbọ́n ẹ lọ́rùn pé wàá nà lọ́ àyíǹdà wú àjìrò nà ọ̀dùn. ẹ̀san tó tóbi ọ̀dọ̀ ọlọ́run ló ẹwà jẹ fún tẹ̀síẹ̀ torí mọ̀ mú kọ̀ ni o àwọn àfáà ní jíjẹ́ àdánwò ọmọ ìtumọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹja méjì pèlè ìtumọ̀ àkọ́kọ́ ni pé fífínà yẹn òun ni wàhálà àìfọkànbalẹ̀ àìfẹ̀dọ̀ lórí ìmọ̀ wọn náà ta ló ní á kí má bí bá bàmà lóore àwọn àfọ́ àwa ní kí ló lè fa eléyìí jẹ́mọ́ ẹ̀rọ ẹ̀gbọ́n o nígbà tó bì bá nílànà lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹni lọ léèwé táwọn ẹni àwọn èèyàn bú lọ́mọ bá rìn ọmọ tó ń dàgbà àwọn gájẹ́ẹ̀tì bú tí ó tètè sọmọ di ọ̀tá ọlọ́run lòun náà gbé lọ́mọ lọ́wọ́ òbí gèè mójú tẹ́kọ̀ọ́ lọ gbọ́wàs ọmọ tí wọ́n ìgbọ́wàs sùkúù náà láti monday to friday saturday yọ̀lọ̀ fún practical sunday ẹni kó tó wá kọ lẹ́sùn alẹ́sìn ọ̀tàsíkò lè kéw ọ̀tàsíkò wà sínú ìṣẹ̀lẹ̀ ayé ọmọ ti wá ya yahoo ọmọ ó ti ya olè ó ti ya fún one nine tó bá ti wá dáràn ìyá rẹ̀ wọ́n fèsì ni wọ́n lọ gbé ní ìbàdàn tí mo ti ń sọ̀rọ̀ yìí mo mọ bọ́ ìtàn ìfẹ́ dáàbò efcc wọ́n wà ọmọwé fọ́ lórí very brilliant olóògbé ọmọ yìí tí màmá ẹ̀ bá rí yín ní ìgbésẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ lé tẹ̀ wọ báyìí tẹ̀ múra bí ẹ ṣe bọ́ yá òṣìṣẹ́ ìjọba ni yọ́ máa sọkún ní ìjọ tó tó fi dáràn ni wọ́n ti mú màmá láì mọye ìgbà màmá tó bá ti yé màmá ọmọ ìyàgbẹ́ ara ni ọmọ ní mọ̀ọ́sẹ̀ tẹ̀lé ìkan ni ìdí ìgbádùn náà ti ẹwú tọ́lọ́mọ ńlá ọmọ ẹgbú ni màmá jẹ́wọ́ lé ọdún mẹ́ta ọ̀pá àti ìsìnkú ọkọ̀ tuntun

ya tún wọlé pé wọlé pé ọ̀rọ̀ rẹ̀ wà lójútùú lórí fún wọn sáàtì ọlọ́run má jẹ́ àti ọmọ ẹ bá wá bí ọmọ bíi márùn fún ọmọ bíi mélòó márùn sábà bíi fún ọmọ kejì wọ́n tẹ̀lé ọmọ ọmọ kẹta kí làwọn ọmọ yẹn jẹ́ fún òbí bá wọn ò rí ọmọ tí sùn sí sọ́rí pé tọba fẹ́ tó lówó ìyá rẹ̀ ló bá tán ó dẹ̀ bá tán wáìtì lọ ibi ẹ̀ bá jọ ṣe papọ̀ ó sì kó yẹ lóògùn ó sì kó bòyà kó bòyà ó tó ya fídíò rẹ̀ màmá rẹ̀ fẹ́ kó kó bòyà gan jẹ́wọ́ ìwọ ọmọ tí lọ́jọ́ kó bìẹ̀. ìtọ́ tó ṣẹlẹ̀ láti kó tí mo máa gbàdà ṣẹ̀ṣẹ̀ ní kí bàbá ọmọ sọ tó ṣẹlẹ̀ fọ́mọ ilẹ̀ fámìlì wa ti àfẹ́ ọ̀la là ń lọ ta ó ọ̀la wọ́n ti gbé six million bọ̀ ní àti ẹ̀rá àjọ lọ ó sì ti fẹ́ àwọn àwọn tí ó wà rọ́ọ̀bù oríṣiríṣi ẹ̀ nínú ìwé pọ̀ ẹ̀nà mi díẹ̀ ìgbẹ́ ìbí ẹgbẹ́ ìdílé bàbá mi ní ẹ̀nà dídí ó tó di wọ́n sì wà á gba mílíọ̀nù sọ̀nà lọ́wọ́ bàbá ṣe bàbá rò pé àṣebọ́ ọmọ mi lélẹ́yìn ilé ọmọ tẹ́kẹ́ òbí mi ìgbà ẹ̀rù tó ń bá àtúntì náà ọmọ tó ń fẹ́ ọmọ tó ń bí jagunlabi ni àfà sábà ti ẹ̀sùn gbowó lásán ìbámọ̀ dá lẹ́sẹ̀ àti sábà gbowó bàbá lè ti fura pé àbí wọn ẹ̀ lọ sẹ́ẹ̀tì ó lè ní káwá lè rò pé lóòótọ́ wọ́n kẹ̀ wá àti wọn ní ẹ̀ẹ́nà dájú gan ni o wọ́n wá ná bàbá wọ́n kẹ̀ na òun díẹ̀ bóòlù àti ti wá ibi tí wọ́n ti ń pín owó wọ́n wá láwọn òní fún wọn kọjá two hundred thousand nínú six million ó lọ àbẹ̀ẹ́fẹ́ sófò dànù ìgbésí wọn wọ́ ọ̀pọ̀ yàn án táwọn bá kú kọ́ bí àwọn ti wá àgbà tọ́lọ́pàá bá ń sáwọn sáyà kan tí wọ́n lọ́ ń gbà mọ́ ibẹ̀ ló ta lọ́rùn mi. bàbá mi àwọn tó bá gba fífi olè ọ̀yẹ́ ìlú oníkọ́wá two hundred and fifty níbẹ̀ kò sí tọ́jọ́ àwọn ọlọ́pàá lọ mú wọn wọ́n wọ́n rọ̀ ojú sí mi lọ. ìwọ ló ní kàn ṣe kí ni torí owó tó fún tó kéré ọ̀padà lọ ṣe kí ni o ọ̀lọ́jọ́ ah nínú six million Táyì ìjọba lẹ́nu irun sísí ìrànkẹ́sẹ̀ ẹ̀rù náà kọ̀ bí níta ìgbà 500,000. Mo ti rẹ̀kọ́ wọ́pọ̀ mi tó 2 million ní, báwọn tó 4 million. Dájì ni wọ́n yàn ní jẹ ẹjọ́ tó yọ náà forí jèrè. Àwọn ọlọ́pàá gbọ́dọ̀ lọ mọ́ wọn, àwọn bọ̀dá fún ọ̀gbìn àwọn wá, wọ́n kẹ̀sì nǹkan bojú ní ẹmọ wọn. Àwọn àdúgbò wa náà ní 200,000 lẹ́nu irun 6 million. Bàbá ní ìwọ́n ló ní kán wá gbowó lọ́wọ́ mi. Ah! Sáàpìyà rẹ̀ wá, ọmọ ẹlẹ́yìn òkú sórí ilé náà. Gbogbo tó ọba dáwọ́lé òní fàṣeyọrí lórí ìwọ̀n lóní ká wá lù nìkan gbòòrò wọn. a ó fẹ́ yí fẹ́ jẹ́mọ́ sẹ́yìn bá dúró ọmọ mẹ́wàá tí ó ṣẹlẹ̀ sí. sẹ́rí pé ọmọ lè o fitna tí wọ́n bá ṣe kí ni tá a bá ti fi ẹ̀sẹ̀ kọ́ wọn kájọ́ olùdọ̀dọ̀ ọmọ rẹ̀ kọjá aṣẹ́yún kọ́ bí ojúmọ́ ní ọmọ aṣẹ́yún tọ́wá ti aṣẹ́yún sọ́mọ òun náà kó kú ni pàápẹ̀lú ìyá bó ṣe òkè ẹlẹ́ẹ̀dínú tó àná ọmọ òkè òun nìkan mo ti rí ọmọ ọlọ́rọ̀ dẹrin báyìí tó tẹ́lú lẹ́ẹ̀mẹrin four times ṣe àtàbọ̀tẹ̀ four times ọmọ ẹ̀rí dẹrin àlùjù láì. nígbà tí ọmọ tí wọn náà dínú tèmi wọn náà lágbẹ́wò dé wọn náà fi owó bá yàlẹ̀ ìyá náà sẹ́wò dé wọn náà ní máa fẹ́ ọmọdé náà ti akọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ ìyá fìtì náà òun náà ti kéde kalẹ̀ ọmọ fìtì náà tì tọ́ba ti áṣẹ́ ní tọ́ba ti gbé ẹ̀jẹ̀ yọ lára rẹ̀ láì ẹ̀ kọ̀ọ̀dọ̀ jẹ̀ lọ́dọ̀ ṣútù ẹ̀fẹ̀ lẹ́sẹ̀ ọtí five thousand ẹ̀yin oṣù mẹ́ta wọ́n kò wó lápá àwọn tí ó tún bá ń tábá yóò tún lóyún yóò tún sẹ́yún ọsítúmì rẹ̀ tún gbé lọ láàrin ọdún kan oṣù náà ló kó fún half million lórí fọ́ọ̀mù rẹ̀ bá ń sẹ́yún tí wọ́n bá dúró ọmọ obìnrin asẹ́yún of Nigeria limited tí wọ́n tó mẹ́ta mẹ́rin márùn-ún fámílẹ̀ wàhálà dé àbí òdì wàhálà dé. jama ẹ̀jẹ̀ akọ́mọ wa lẹ́sìn akọ́mọ tí ọ̀fà lẹ́sìn kí ni wọ́n jẹ́ o fìtìmọ̀ jama sẹ́kúlẹ̀ àbí òkúlẹ̀ ọ̀nà kéèkì òun ní pẹ́pà sí ní fítínà lọ́mọ fítínà eléyìn kìí ṣe pé torí pé àdánwò ìwé ìtìmọ̀kọ́ sọ ṣùgbọ́n ìlera pé wà bẹ̀ àwà ẹ̀ di ọ ẹ̀yin obìn ọlọ́wọ́ sọ ilẹ̀ sàrí oyún bẹ́ ẹ ní sínú nǹkan fítínà ni àbí èsè fítínà ah! ó ti wọ́n sọ́tò ó ò ní gbádà ṣé fítínà kan Nígbà ọ̀fẹ́ bí wọn, "Ah! Ẹgbà tí wọ́n wọ́n fi ẹrú ọ́! Ah! Lẹ́yìn eléyìí, ní ètò bí wọ́n máa, ah! Ọfẹ́ ẹgbẹ̀ ni rọ́ ni ẹjá ara rẹ̀ tó tutù. Ọwá tó ara fọ́ kàn gbáyà ní ìṣẹ́ mẹ́tọ́ọ̀dì ó ṣe kí ni ó kọ̀ọ̀kọ̀ dẹ̀. Àsìkò tó ọfẹ́ bí mọ́, mẹ́sàn-án mọ́tò àlàyà àárín kú àtìtẹ̀lé lọ wà. Ìjọba kí lọ́pàá títí náà fọ́, tẹ́kẹ̀ẹ́ sọmọ rẹ̀ ni, ó ní súnmọ̀ jùmọ́ ọbẹ̀ ẹ̀kẹ́ ọlọ́mọ́kàn mú oúnjẹ rẹ̀ sàràrà èyí sì pọ̀. àbá mo ti rí wọn ìyá tí wọ́n dá ìgbàjú sọ fún ọmọ fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀sìn àwọn ìyá lọ́jà bíà ìwé ìgbà bẹ̀rẹ̀ ẹ̀ bá bí amẹ́ni pàpà pà wọ́n dàgbà síbi márùn-ún jọ fún ẹ̀mọ̀kọ́ sáàtò kọ́nà àwọn ìyá o ẹ̀yìn ìyá yà á kí lórí orí burú ni sẹ́yìn rẹ̀ lọ́mọ ni ọmọ pé wọ́n ń bá òun wí Sọ́mọ̀ yọ bọ̀ ọlẹ́ ní àti pà èyàn máa sọ bọ́bá pà èyàn máa mójútó ọmọ pà èyàn <laughs> torí ọmọ wọ́n sì dàgbà títí máa mọ̀ jọ fún. Ẹ bá wà láàrin àwọn ìyá lọ́jà ẹwọ̀n kan wá sí rẹ̀. Ẹ sàti àwọn ìjì wọ́n kó gbà tí mo torí ọmọ yìí. Ta ló jẹ́ oúnjẹ àjẹ́ náà? Ọmọ. Ọmọ náà náà lọ jẹ́ pé owó tán ọfẹ́ kó lọ gọ́jà yóò sì tó jí nígbà wà kéke. Yóò fọ ní ọ̀pọ̀ ọgọ́rùn-ún lọ́la o. Ṣùgbọ́n lásìkò tó ń dọ̀ lọ́jẹ́ fún ọ <laughs> ọmọ tí ò ní bí oṣù fitness torí pé kó lè jẹun ó sàárù lọ títí nàkan náà yẹn fọ ṣùgbọ́n èyí tó burú jù ní kọ́mọ yẹn ó tún wá máa lẹ́sìn kọ́ wá fi títí náà àìjẹ́ni ọlọ́run kó èyí tó ti kó ọ sí láti inú oyún tó bá rí bẹ̀jẹ̀ mọ́ àṣẹ agbọ́dọ̀ mọ̀ pé ọmọ tiwa ó lẹ́sìn nínú òfin ní jẹ́kẹ́lẹ́ fọ́ wa o títí náà tó àbàdìjà wàhálà ayérayé ọlọ́gbà wa ń bẹ̀. afáà ní ẹtún lọ mọ̀ pé ọmọ náà zí náà jẹ́mọ́ kí la pé zí náà ọ̀sán ni alimọ́ọ̀lù wálébà lóhùn náà zí náà kùnà àyàtì dúníyà ọlọ́run sọ bẹ́ẹ̀ àwọn ọ̀sán àwọn orílẹ̀ ayé tọ́lọ́ máa ń ṣe fún yàn ká kọ́lé ká kí ìdẹ̀mú wá rọrùn ká níyàwó ká bímọ ọlọ́run ní oore ilé ayé ni ilé ayé ni káṣí ẹ̀fọ́ bẹ̀rẹ̀ náà abu abdullah umu aisha abu khadija wà láì oore ni tí èsè pé àbú fèèkì tí ò tí láyé pé ọkọ̀ ọmọ rẹ̀ òrìjínà wọn ti ń pè ọ́ yẹn lè máa jẹ́ tí ọ̀dẹ̀ kí ló ọmọ yìí o Abdulrahman mọ́sọ́ Abu tó ti ní kèébí mọ́ ṣẹ̀rí àfaramọ́ ṣùgbọ́n tó jẹ́ pé lóòótọ́ o ti wọ́n ọmọ rẹ̀ pé ìdùnnú ọmọ wà bẹ́ẹ̀ ìwọ̀n ọ̀fẹ́ bẹ́ẹ̀ Abu padà di ókọ̀ àpọ̀lé èyẹ mẹ́rin lọ́gbọ́ ókọ̀ àfọ́ àbúdáúdà àbúdáúdà àbúdáúdà àbúdáúdà lágbàáyé kí ókọ̀ àbúdáúdà èyẹ mẹ́rin lọ́gbọ́ wa àṣẹ zínà náà tó ni ni ni ìyí ni náà tààrọ̀ máa ránṣẹ́ tààrọ̀ máa zina ga ọ lesin lesin kò ní í láàmù láàmú ọmọ òun ní ma kọ́lé fòtù ọmọ ní ọ̀nà lọ mẹ́ta ọmọ lesin kò ní gbéyàwó rẹ̀ kò ní lọ ọmọ yìí kí nílẹ̀ ìgbòdì tó ti lájá àwọn ẹgbọ́n ẹni gbọ́gbọ́ gbọ́gbọ́ màmá ó ti afẹ́ kúlẹ̀ kó tó wọlé pé ìwọ ọlọ́run sájà yóò tó ní ìbù mi jẹ lónìí ìyá ọmọ alájá èdè ibi tó ọlẹ́wọ̀n rẹ̀ náà ló ti kàwé ya òyò ti kàwé ya alájá of Nàìjíríà ṣùgbọ́n bá wọn ṣe é bá lẹ́sìn títí ń lọ jẹ́mà kéèyàn wá lọ́mọ mẹ́wàá mọ́ ọmọ ìyá tó jẹ́ pé ń gbádùn òkè ayé ni ìtò tí mọ́mí ẹ̀ lọ múra òun sanwó kéré múra yín à ó ní kẹwàá dáa rẹ tó bímọ wà lọ́ọ̀rẹ́ ní Amẹ́ríkà

yàtọ̀ rẹ̀ dé lágbájá tó owó tó ọlọ́fẹ́ máa fún mi ẹnìkan wà sí ìsinmi afẹ́ fún ní one fifty thousand bá ń fẹ́ di èké kò àwọn ọmọ rẹ̀ ní láàrí ẹ̀ lọ bá màmá wọn àti àyíkè kan ní àwọn ọmọ ẹ̀mí ìsìn ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa. kálọ̀ ọ̀rọ̀ tó pọ̀ lọ́gbẹ́gbà tí wọ́n gan tó ti lẹ́nu mẹ́ta o tó wá ń bá àwọn èèyàn jẹ ọmọ rẹ̀ jẹ́ kí ni fún ọ bí náà jàmọ́ àwa à ń lọ àwa bọ́ síbi parenting and issue in child upbringing àwọn nǹkan wo láwà ṣe gẹ́gẹ́ bí òbí tọmọ òfin yarí ìtọ́wọ̀ àwájú mi ń bì lé ní twenty ṣùgbọ́n ara sọ pé torí kò àwàrà yẹ wà sọ́nà. ká tó kọ́ nínú ọmọ táwọn èèyàn máa ń fẹ́ ẹ̀yin tẹ́ ẹjẹ́ mùsùlùmí ẹmọ́ṣẹ̀rú àṣìṣe ẹ̀hùn mẹ́ntálítì yẹn ti bẹ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà dùn ọmọbìnrin ní kìí kẹ́kọ̀ọ́ jù tó bá ti ṣe é là kíní tó ṣe é là kejì tó ṣe é là kẹta kọ́ lọ ṣèkẹ́ nílé ọkọ̀ ọ̀rọ̀ tí ọ̀fẹ́ ṣẹ̀rin lè ní. ọ̀sẹ́ni kẹta fóònù Islam tó bá ti ṣe nǹkan oṣù kíní jẹ́rán tí sàṣẹ́kọ́ndì skul lè ní àwọn ọmọ JS1 àwọn ọmọ tí wọ́n ju age twenty level lọ́sẹ̀ wọ́n ti menstruate torí àwọn ìjẹkújẹ táwọn ọmọ ń jẹ lásìkò eh, mẹtẹlẹẹdì àwọn ọmọ ọdún mọ́kànlá méjìlá wọ́n ti menstruate ẹ má bínú nínú ọgbẹ́ yìí tẹ́ ẹ jókòó yìí mélòó ní olè fọmọ ọdún méjìlá gẹ́lẹ́ ìjẹjá rẹ̀ ní àbáyé ọbẹ̀ ṣe mọ́sùn ọbẹ̀ ṣe sùláta ọbẹ̀ ṣe ìgbà àkọọ́lọ̀ ọdún méjìlá lọ́kàn lọ láìpẹ́ ọmọ tó yẹ pé ikùn kan sì fọwọ́ pápá kí àdúgbò nílẹ̀ Yorùbá ti wá ń bì ọmọ tí ọmọ máa ṣe ṣe ráìsì kò lè ṣe ráìsì ọba ṣe báyà bá iyọ̀ ọjà ni omi lọ́lọ́tọ̀ ráìsì lọ́lọ́tọ̀ kò lè ṣẹ̀kù sí yẹn tú kódà ò lè bá dùn ẹ̀ṣẹ̀ ṣú àlè fẹ́ ọmọ títí fi èsì fi ìpẹ́ ṣeré nínú ṣẹ̀ríà ọmọ tí ò tó bẹ́ẹ̀ ó lè lọ lé ọkọ ṣùgbọ́n kọ rẹ̀ ó ṣe ṣubú sí ọkọ ọmọ ọdún mẹ́sàn-án àti ìwà fẹ́yàwó aisha òbí sọ́dọ̀ abọ́rọ̀ kò sọ́kọ́dọ̀ àdìsẹ́kọ̀ òun náà ọgbọ́n àwọn ìròyìn tó yẹ kọ́ wà lára àyàwó ọ wà lára lẹ́yìn pé yọ́ọ̀kẹ̀ máa gbọ́n sí ilé wa ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfá àti mọ̀mọ̀ lásìkò sùúrù wọn ò débi tọ́kọ́ ọmọ ọdún méjìlá wọ́n dá ó lè ní ògúdù lórí bẹ́ẹ̀dì ó lè ní ọmọ búrẹ́dì ìṣe indomie ro ó lè ní ọmọ ẹ̀bà agbó ó lè ní ọmọ

ìdánwò bíi professorship máa fọ́ for our past road to government. Anábì fẹ́ yàwá Aisha for divorce here, back ẹ̀ ọba Abubakar ló tẹ́lí ọlọ́ba ní kí Anábì wa Muhammad sallallahu alaihi wasallam. Anábì wa ń sọ ọpẹ́ ìfẹ́ ẹjọ́ ọmọ yín obìnrin gan àwọn ni kọ́kọ́rọ́ àti títọ́jú ọmọ obìnrin mẹ́tàáhù àlìjáná. Jẹ́mọ̀ kí la fẹ́ o mẹ́tàáhù àlìjáná. Bàbá ńlá kọ́kọ́rọ́ láti wọnú àlùjánnà ẹjẹ́ agbọ́tà nàbí wa Muhammad sọ̀rọ̀ anabi ni Ala nàálà járíyà tàyẹ̀yẹ hátà àtẹ̀bùlọ́wọ̀ wà tó dọ́rọ́kà anabi lẹ́yìn tó bá tẹ̀ ní ọmọ obìnrin méjì ó kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ọmọ fi jẹ́ ẹni tó ó ọmọ yẹn wá ó bàlágà nínú ìwádà tí wọ́n mú wà Bukhari nínú àdádábùlì mú fúlọ̀ wọ́n wá bá ọmọ yẹn lódì ẹ̀yìn òbí mo ti wọ́n lò pẹ̀lẹ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn òbí ti fẹ́ẹ̀lì lásìkò yìí àwọn ọmọ ẹ̀yìn òbí ń wọlé ọkọ they are not as virgins nǹkan ti sẹ́yìn òbí bí nǹkan ti àwọn ọmọ ẹ̀yìn náà kì í ṣe pé ìyẹn gbogbo wa náà jọ ń ni o kì í sọ pé nǹkan ti ṣe wa ọlọ́mọdé àdánwò ọwọ́ náà lé wa ẹni ọkọ ẹmọ̀ pé ìjọ náà ẹmọ tá ń pè ní ìbàlẹ̀ ìdáná alárinà gbogbo nǹkan ẹmọ̀ tí ṣe máa tẹ̀lé lẹ́ Yorùbá ọba lánàá súnà mu kóbìnrin ọwọlé ọkọ pẹ̀lú kíni o ìbàlẹ̀ kò ní í ṣe sìnà rí jẹ́mọ̀ sẹ́gbọ́n tá à ń sọ yé kò ní í ṣe kíni ọkùnrin kankan ò ní sí ilẹ̀kùn yẹn ilẹ̀kùn tọ́lọ́ ń fi pamọ́ sí lára tó tún sí ilé ẹ̀pá pé ọkọ rẹ tí ó jàgbẹ́ yóò ti kọ́ sanwó orí nígbà ọ̀bá wá sanwó orí pẹ́pẹ́ yọ̀ǹda rẹ fún òun tó tún wá mọ̀ pé á ilẹ̀kùn yìí ó di pa yóò wà máa sí ọkùnrin ní èso lè fi gbọ́kan tí ó bẹ̀rẹ̀ á kúrò tí ẹ̀fẹ́ kó fi bẹ́ẹ̀dì wà láì torí pé ilẹ̀kùn tó fẹ́ jà yẹn wọ́n ti sí ilé ẹ̀pá gidi ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin lónìí ayé wọn ti dàrú wọ́n ti fẹ́yún fẹ́yún kódà àdẹ́wò tó dára àwọn ọmọ mi náà tán ló jáàbù ọkẹ́ ló jáàbù ni ó ń sìn ní jáàbù tó yẹ kí àbá àtàwárẹ̀ ọmọ kan pupa ó lò jáàbù ó ti fẹ́ kọ́ńdẹ̀ kátó wá sọmọ tó tẹ̀lé tẹ̀ kọjá sẹ́wọ́ fẹ́ fi ọmọ sí gbá yàlẹ̀ ẹ̀mí wà ní ọmọ gẹ́gẹ́ tó lórí Instagram yọmọ sí TikTok ẹ̀dí WhatsApp ní ìbádọ́ yẹn sí máa ya aláìníṣẹ́ bá wọn náà ọpọlọ́ọ̀dù ṣe tọ́ọ̀sì bíi twenty forty lójúmọ́ ẹ wá wò ọ̀wà sọ̀rọ̀ ọpọlọ́ bẹ̀ picture Picture picture ah, ah, ayé yẹn ti máa ta tó bá ọ̀rá di ọ oko ọ̀rá yà kùránì orí ọ̀rọ̀ kan tó mú sẹ́ǹsì dání orí ìkẹta tó ṣẹlẹ̀ Nàìjíríà táwọn èèyàn lẹ àti píkọ̀ tó bá wà lábẹ́ yóò fẹ̀yìn eyín tó dọ̀ ọ wà lábẹ́ yóò rẹ̀ ju oúnjẹ búrẹ́dì ọ wà ní ọ wà ọ wà lórí ọ̀kadà ọ wà lábẹ́ nǹkan ti ṣe at hundred fold. Adábì wa Muhammadu sallallahu alaihi wa sallam ó lẹ́yìn òbí ẹgbà pìrẹ́ǹtì àti wọnú iṣẹ́ báyìí. Mọ̀nà àlà járí àtàìní ẹni tó bá tírèèdì ọmọ obìnrin méjì ó rẹ̀. Àtàtẹ́bùlù gan àwọn ọmọ yẹn bàlágà. Wọ́n máa tọ̀ wà túbírọ̀ ká wọ́n wá fẹ́ wọn wọ́n bá wọn lójú ti ọmọ. Ọlọ́run máa bọ̀ ní kẹ́ bàbá mi rí ṣe aláwọ̀mọ̀ tó láwọ̀ àmì bàbá mi rí ṣe dáadáa ṣe tó sọmọ méjì ìjọ tó méjì méjì rẹ̀ ó lọ máa sọ̀rọ̀ pé bàbá mi láyé àti màmá mi nù àti gba owó fún ìṣúná. àbá àti sẹ́ni ẹ mọ̀ mọ́ nípa ọmọ ọmọ tí ò ní ṣe jìnnà ẹ náwó lé lórí yọmọ gọ́bà yọmọ lọ lé kéwú ẹ mọ̀ nípa rẹ̀ kódà mọ́ ọmọ òbí oṣù mẹ́ta mẹ́ta ní ọlọ́mọ ṣe fagility test fọmọ rẹ̀ obìnrin ó ní jọba bá sọ pé ó yẹ sọ didi mọ́ tó ẹni tó jábàálẹ̀ rẹ̀ ó mọ̀ wá fún mi ọmọ wùlẹ̀ kó ṣúwá mọ yọ̀ǹda rẹ lọ́mọ gbádùn ara yín àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe tó kọ́sí máa wọlé ọ̀pọ̀ inú tó ti lé ju ó ní kò lé oṣù mẹ́ta mẹ́ta ni wọ́n mọ̀ yẹ̀wọ̀n wò sábẹ́ ilé yọ̀wọ̀n January wọ́n lọ wà lójijì tó bá di April sẹ́ni pé kí ni o ti di kọ̀ǹdẹ̀ ọ̀ọ́sẹ̀ ẹ̀tọ́ jẹ́ ọ ìbọn ọjà ẹ̀tọ́ jẹ́ ọ yẹn tẹ́lẹ̀ ìdìbò náà ti mẹ́ta èwo lọ fẹ́ jù mọ́ wa so èmi Alhaji Samson mọ́jọ̀dọ́ ọmọ mi isis fún àfáà nokia ọlọ́pàá àlùbáríkà sí o mọ́wùlẹ̀ fún nǹkan wá ire o ẹ lọ wo àwọn tọrọ wọn bá rí bá ń sábà lálùbáríkà ní ọkọ jẹ́wọ́ sẹ́ torí pé kò lánà ọlọ yàtọ̀ sí yòó nẹ́tù àwọn ọkùnrin kí bá ní nẹ́tù àwọn ọkùnrin nẹ́tù àwọn èèyàn àìválù ìta ìbọ̀sẹ̀ ni àwọn ẹwọ bí náírà si wá ní fálùkù lónìí lè ṣe ìgbàgbà máa kó wá pò wá ní pé a cash scarcity ẹwọ bó ṣe ti máwọn èèyàn àwọn oníbí ọ̀rẹ́sì náà wọn tó bẹ̀rù ọlọ́run àwọn náà gbówó léwa àtà àmọ́yẹ náírà tẹ́lẹ̀ ìgbà wá ní pé náírà àwọn wọ́n ti mo àbá wọ́là ní káàṣì lọ wà láì gbogbo lẹ́nìkan lánàá ìmọ̀ owó owó tó níyà ìmọ̀ yìí òjò lẹ́yìn lórí fóònù ìsinmi ní 1000 àpò ìwọ ọlọ́ ẹrú sì ní wà lè léyìn ìgbà ò lẹ̀ ní rí góòdù ẹwọ yẹ̀pẹ̀ bá fẹ́ wọ yẹ̀pẹ̀ yìí sí àbẹ̀kọ́ ní yìí lójú wa àbí yẹ̀pẹ̀ ní yìí lójú wa ni kí ni òjò ní yìí torí pa àtẹ̀rí lékè ní o everywhere ìgbà ò lẹ̀ rí góòdù ọmọ ìwà everywhere báyẹn ọlọ́run lágbára tí gbogbo ayé wàlẹ́ tí gbogbo olùdè ìfẹ́ ìbá pọ̀ tó ti góòlù kò tó ní níyì lòdì wa mú tọ́lá ti rí nípa bá ti rí gbogbo ògbà kìí ṣe kí ni o èyí yìí irú ẹ̀ náà làwọn ọmọ obìnrin tán máa ń rí sára àwọn ọmọ ẹ̀kẹ́ máa ń lò wọn wọ́n èyí yìí kò ṣe wàhálà lórí rẹ̀ ó sáré ráńdẹ́ fòònù kan fún ọ ó ti ń gbàgbó gbàgbà gbà ọwọ́ wọlé ọkọ̀ ó ti di kọ̀ǹdẹ̀ tọ́mọ ti fi lé lẹ́yìn ọ̀bá wọn. aláàbìsọ́ gbọ́ wọ́n wọlé ọkọ lódìdí ọmọ wà túdírọ̀ ká wọ́n bá wọn lódìdí já àyà ọmọ kìyàmà wúwà tàhàfẹ́ìn wà bọ́mà àsọ́bí nìyẹn ànábì lé ní àti ẹ̀ àwọn àjọ súnmọ́ra wà nù àgbẹ̀ náà ànábì sẹ́ẹ̀rí ká méjì bíkà ìṣèlú olùmọ̀ mùsùlùmí gbà wá sílùmí àtàwọn nínú kúnnà làwọn títọ́rọ́ mìíràn náà nínú àdìsí àwọn Bukhari àti Muslim ànábì lẹ́ni tọ́lọ́ ń bá fún láwọn ọmọ obìnrin ànábì lo ìbùtálà tọ́lọ́ ń fi wọ́n ṣàdánwò fún ẹ̀ẹ̀kan tí wọ́n ṣàdánwò sọ ọmọ obìnrin wà kọ́sílì jọmọ ọkùnrin lọ ẹ̀yin tẹ́ bá bí mo sì kéé fẹ́ àbòsí o owó tẹ́ ẹ máa ná lórí ọmọ obìnrin gbọ́dọ̀ gbọ́dọ̀ ọkùnrin lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ kéé bẹ́ẹ̀ ṣèṣẹ́ ni mo fi sọ bẹ́ẹ̀ pẹ̀lú fọ́wà náà lànà Ọlọ́run jama ń ṣe wọ́n pé ìlérí tí wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀rí mọ́ wọ ẹ̀wù ṣòkòtò mo dé fìlà mo fìlà wà ní ìlé bí mo ṣe wà yìí mo lọ lé àná ìyàwó kẹrin mo dé Saudi mo dé Amẹ́ríkà sẹ́ni gbogbo bí mo ṣe múra yìí nìkan bu ojú ìyàwó mi nìkan three five lẹ́yọ̀ kan rẹ̀ lásìkò nìkan bu seven five wọ́n tọ̀rọ̀ aláìpẹ́ ìsìn kí ló tó dé wọ́n nílé ìyá rẹ̀ tóbi ọ̀dà wàhálà ilé ayé nù ní kọ́ọ̀bù tó fi ń bojú tó olóògbé ní kọ́ọ̀bù èyí tó kéré ń bẹ̀ ní ìsìn àrán three five yẹn ní kọ́ọ̀bù ten thousand ẹyọ kan wà tí wọ́n pẹ̀lú pẹ̀lú ten thousand ti yóò tó bàtà gẹ́ ẹ fún wọn tán obìnrin kíni fún ìjáàbù kíni <laughs> inú mi jáde wọ́lọ̀ ọ̀sẹ̀ tó bí ẹ̀yìn obìnrin lẹ́bi àjẹra ní o láti ọjọ́ bá ti bí obìnrin tí èkú wọ́n máa náwó lé lórí nígbà ọba tí wà kéke bàbá rẹ̀ ọ̀nà ó lé lórí tó bá wọlé ọkọ ọkọ rẹ̀ ọ̀nà ó lé lórí tó lọ bá ní kẹ́mi rẹ̀ ogún ọmọ rẹ̀ náà ṣe kíni o yọ ọ̀nà ó lé lórí ẹni ọlọ́run bá wá fún àwọn ọmọ obìnrin yìí sádàwó fún torí fẹ́ máa bá pàdé lára wọn yọ ọmọ fẹ́ jẹ́ bí àdàwó fún yín gbà mìíràn yóò jẹ́ bánújẹ́ fún yín gbà ẹ má ọba yìí ló ẹ ṣe torí àníyàn tọ́lọ́ ànábì láwọn ọmọ obìnrin tẹ̀ ń wò lẹ wọ́n jẹ́ gàgà fún wọn àní jẹ́ ẹwọ́ jẹ́ ànámà tó bá dúdú yìí tìrẹ́ǹtì bẹ̀rẹ̀ láti kíni o láti lọ ọlọ́dẹ yìí. ìjọba rí bẹ́ẹ̀ ẹ máa bí ń ní gbogbo àwọn tó fẹ́ kẹ́ ẹ fún àwọn ọmọ yín lábala yóò fẹ́ an issue in child of bringing, child of bringing ní tẹ́lifíà tẹ́lifí tẹ́tẹ́ upbringing nínú Islam àwọn sociologists wọ́n sọ ti wọn anthropologists wọ́n sọ ti wọn gbogbo ń tẹ̀ ń sọ àwọn àfáà làásọ̀ ọ̀fẹ́ntíìkì fún yín kí lọ́lọ́run fẹ́ kí lànà bí jẹ́ kọ́mọ ó fi yàrá ìlànà ẹ̀sọ̀ yìí jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ dáadáa gbogbo ọmọ tí ẹ bá fẹ́ jẹ́ jẹ́ all encompassing torí pé inú tó kó bá wà lẹ̀ Yorùbá bàbá ọlọ́ọ̀jẹ̀ fẹ́ fọwọ́ o ìlànà tá a lò láyé ìjọun ó jẹ́ káwa mùsùlùmí láwọn abala kan kódà sí ìgbà tá a jẹ́ ní ẹ̀yìn àìbẹ́ ẹ̀jẹ̀ ní ẹ̀yìn àwa la fi táwọn sáláfù lòún mọ̀ àwọn aṣíwájú wa tí wọ́n lò àwa kọjú àwọn abala kan àfàwọn ọmọ tí ó jẹ́ ètò chai ẹ mọ̀ sẹ́mi ṣe kéèké lànà kéwù nìkan ní ọlọ́run alihamdulilah ẹnu mi tọrọ mo kéwù mo kàwé. lànà nìkan bọ́bá nìkan yóò ọmọdé ọmọ ṣe wẹ́ẹ̀dì jọ wẹ́ẹ̀dì ga aṣẹ́wó fẹ́ màá aṣẹ́wó sọmọ ẹ̀rọ ọmọ lélẹ́ yẹn sọmọ jẹ́ kéèkì báàkì tí ò ní fẹ́ gbọ́ Islam tẹ̀bí wọn lọ́pọ̀ náà àwọn olóṣèlú tí àwọn kiri yóò yìí àmọ́ ṣe pé sáàwà àmọ́ wọn ni kèé ṣe bá àwọn mùsùlùmí táwọn fẹ́nu akẹ́ mánéèjì wọn ni náà adé conscious muslim kèé ṣe ọmọ tí ọmọ fẹ́ rèé ìjọ wo lẹ́yìn rí pásọ̀ mi kọ́ fẹ́ sísà Khadija àti kọ́ fẹ́ sísà Aisha irú wọn yóò mọ̀ ṣe Christmas carol àtúnṣe àdúgbò jẹmọ́ ẹgbọ́ mi dáadáa àwọn àfáà ní nǹkan tẹ́ fún ọmọ tí wọ́n sì ààrẹ ọlọ bíi mẹ́jọ sí mẹ́wàá òun la fẹ́ sáré kọ́sọ̀ iná tá a bá ti wá sọ àwọ̀ abọ́ sínú àwọn iṣu àmọ́ wá mú àwọn àlámọ́rì kọ̀ọ̀kan wá tó yẹ kẹ́ ẹ tó ṣe lábala pẹ̀rẹ́ńtìn tọ́mọ ó ṣe kí ni o tí ó fi yàrí ibi tí ọlọ́pọ̀ òkùn sọ àsìkò mi lò ní o àfáà ní àníwá òtẹ́rìbíyà àwọn ìran oníran tó yẹ kẹ́ gbé sára ọmọ alákọ̀ọ́kọ́ àtẹ́rìbíyà tù àlìmọ̀níyà ìjàmọ́ ìjọ nìyẹn o bóò làwọn ọmọ ṣe fẹ́ jẹ́ kí ó ní ìgbàgbọ́ òdodo ìyẹn ni lukumanu lahakim nínú sọ́rọ́tù lukumanu òun ló ń sọ fọ́ọ̀mà rẹ̀ wàyídé kọ́ọ̀là lukumanu níbi ni ìwà òwà yẹrí zù yáàbù na yàrá tó ṣeré kébé là á ìnà ṣeré kàlà òhùrùmù náà ìmáni nìyẹn àfẹ́rìdíyàtù àìmáni jà ẹ̀rẹ̀ àwọn ọmọ pé ọ̀kan alágbára ọlọ́run sámà àti ilẹ̀ ọba bẹ ní sámà wà á hábọ̀ bí ìlímà ẹ̀ ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ gbogbo nǹkan. jama sọ́yà bí òye ẹ tírẹ́ẹ̀nì àwọn ọmọ yín bẹ́ẹ̀ ẹ lọ́mọ yín bẹ́ẹ̀ bá wà nínú kọ́fà ní bàbá àti lọ lé kí ó fi tú sáàfù wá fi lè wà nù kọ́lọ̀ bá sanwó lẹ́sẹ̀ wọ́n fi jẹ láyé ilé òjáwọ̀ ọjà yìí mọ́ ọmọ ẹwọn kéèkéé wọ̀nyí èjì nǹkan òbí ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ní kọ́wọ́ lé kí ó fẹ́ kódà kọ́ wọn bá sá sí abẹ́ ẹbí lò tó díwò màmá rẹ̀ ọlọ́run rí ọ ẹ jẹ́ kí ìmánì ìgbàgbọ́ òdodo ẹjọ́ wọn náà bá yà wọn mọ́ yín ẹ jẹ́ ká mọ̀ pọ̀ lọ́rin sí ọlọ́run bàbá ọlọ́run ọlọ́run ẹ̀mí mímọ́ ọ̀wà rational kẹwàá ní one plus one plus one is equal to tọ́lọ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀kì ayé ò ti dàrú ẹyọ ọkàn òṣèlú náà gbọ́ ìsírẹ́lì máàkì 12 verse 28 eight ẹ̀yẹ gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni níbo ló ti á di ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ má fọpọlọ wa ṣe ọba ní ìlẹ̀ tẹ̀wá àti ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀fìn lọrin alàbá nínú kọ́ọ̀sì wa ni tí ìbá ṣe pé bàtà ọ̀rọ̀ ayé gbogbo àwọn àdúgbò bá ká jù ọlọ́run sáwọn lẹ́sẹ̀ àwọn àdúgbò ìdí tí wọ́n nù wọ́n máa sọ fọ́nù bíbélì ibi tán ti kírun ibi tán ti gbàwẹ̀ ibi tán ti sọ̀rọ̀ kàkà ibi tán ti lọ́bẹ̀ tí ọ̀bà lò jáàbù kan parí ẹ̀ fòdòrò gbọ́dọ̀ lọ́wọ́ ẹnu bíbélì ìlọ́dọ̀ àwọn kátólíìkì ọmọ ìlò jáàbù ẹ̀yìn tẹ̀ gbógun ti jáàbù náà kírísẹ̀ olórí ikú èèyàn ní ẹ̀sẹ̀ ní ọlọ́ ẹ lọ gbọ́dọ̀ àwọn kátólíìkì ṣé kátólíìkì ṣé Kùránì wọ́n kà sí lò jáàbù ẹ̀ dánu lò ṣé Kùránì wọ́n kà bíbélì lọ́wọ́ ń bẹ̀ ẹni tí ọba ti lè borí bí àwọn kátólíìkì bíbélì ní ọ̀rọ̀ fárí rẹ̀ ká máa sá fún ẹ̀ sísá jìbọ̀ ní alágbẹ̀mẹ̀ aláwòkù of Nigeria limited wọ́n yà máa sá fún ẹ wá ń tó fún tàwọn ọmọ tiwa tó ń lò dáàbò ẹ jẹ́ kó yé ọmọ yín sẹ́ pé ìwọ ọgbọ́dọ̀ nígbàgbọ́ òdodo tó gbà pé ọjọ́ kan bẹ yáwùmọ̀ yẹ kú mọ̀ náà sùn lèrọ́bìnrin àlá ni ẹ jẹ́ kó yé àwọn ọmọ yín pé kọ̀ pátáyé ìmọ̀ọ́nì nìyẹn ẹ jẹ́ kán gbà pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni kán gbà pé ọjọ́ òfin ẹ jẹ́ kí wọ́n gbà pé ìyá sàárè ń bẹ pẹ́tà bá kú wá lọ́nà sàárè àwọn mọ̀lẹ́kà kan bẹ tán máa ń fi ìyà jẹyàn nínú sàárè àwọn ẹni tí èbá kírun wọn ó fi ìyà jẹ ọ̀nà sàárè àsìkò ọlọ́kọ̀ kan ejò ọmọ sá ọjẹ ejò ọsá ọjẹ gidi gbogbo wọn tí èbá kírun bí àwọn kírun náà rẹ̀ nìkan ejò ọsá ọjẹ débi ah ejò tí èsè orí rẹ̀ gbọ́ ẹjọ́ ó yẹ àwọn ọmọ yín bẹ̀ẹ̀ ìyá bẹ́nu sàárẹ̀ ara àtẹ́rìbì yá tú ìmọ̀ níyà nìyẹn ìyẹn ló fà èmi afẹ́ẹ̀dì láàrin yẹn ọ̀nà tá a lè dà àtìkù ẹ̀kọ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ a ní ti ká ní wa bí n ta lè dúró tẹ́lifíyà nínú ilé ẹ̀kan méjì kọ́ ni ọmọ èmi gbogbo àwọn tíra táwa náà ń lò Bukhari English ń bẹ pẹ̀lú Muslim English ń bẹ Riyadu Sọ̀rọ̀dà English ń bẹ gbogbo àwọn tí ọ̀pọ̀lọpọ̀ sí àti wà ní English ṣètò ọ̀nà ẹ̀ka English ó sọ ẹ̀ka English alhamdulillah wọ́n ti tún Kùránì sí Yorùbá wọ́n tún àdìsí sí Yorùbá wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ sí Riyadu Sọ̀rọ̀dà Yorùbá ti wà ọ̀bẹ̀lára làbí níbẹ̀rẹ̀ lọ́jà àbá ìwọ́n náà àwọn tíra ẹ̀ máa tà nínú ilé yìí ẹ máa ẹtúmọ̀ tèmi ṣe àwọn iléèwé mùsùlùmí ní iná wọn kó kọ ìsìláàmù ó bojú ni they are as good as Christian schools iléèwé mùsùlùmí tí wọ́n ní ṣe kùránì wọ́n ní sáràbíkì wọ́n ní ìsìláàmù sọ́dí títà lẹ́yìn máa wọ́n jẹ́ ló súnmọ́ ìjàbù lásán ọ̀ wá wọ christian school ládùúgbò mi náà òun náà dáwọn mọ́ lò dáàbù tó ní pọ́nà pé tó wọ́n wájá wọ́n lò dáàbù òun ní rọ́mọ. a ní ìsùnkú mùsùlùmí tí wọ́n ti máa káwọn ọmọ yín ní yí máa ń ní ara ọ̀nà ní ara ẹ̀dá ọmọ yín ọlọ́lé kéwù ilé ẹjọ́ tó ti máa ta àmà rọ́bùkà ta lọ ọlọ́wọ́ba rẹ rọ̀bí àlọ́ ọlọ́wọ́ba ní aláwùn ọlọ́wọ́ba ní alẹ́bí ìkọ̀lákọ̀ ni ọba tọ́dá ni àwọn tá ń láwùjọ wẹ̀lẹ̀ àti àmọ́ máa dí inú kà ilé ẹ̀sẹ̀ rẹ bí níyà Islam máa ń nàbí ìjù kà tá a bá kọ́ láwọn tí a mọ̀kọ́rù sàrí ìlú àti fíkì ẹjọ́ mọ̀ yóò lọ lẹ́kẹ́ ọlọ́jà kò rí number two àtẹ́rìbíyàtù àtàbùdíyà àbọ̀ ní sẹ́yìn òbí ó ṣe lábala parenting ẹ̀rì àwọn ọmọ lórí kan ṣe ìbáadà jẹ́mọ́ kan ṣe kí ni ṣẹlẹ̀ láti mọ̀sọ̀ yáàbù nàìjíríà sọ̀la ẹ̀yìn ọmọ mi ẹ kírun bàbá àtìyá mi èyí kírun wọn ó tún ọmọ lọ kírun tọba wá ti sátidé púpọ̀ ẹ̀rọ tí ìdí àbúláì ẹ̀wọ́ àjíjọ́ ẹjímọ̀ ń tètè ẹjẹ́ ẹjẹ́ ó sòdí ẹ̀tọ́ wá nígbẹ́ wọn tàà sí ó jì ìyá a sì ń sọ̀rọ̀ òkèrè ń tì ọmọ rẹ̀ ọ̀tà tó bá ó sùn lọ bẹ̀ tọ́ba jẹ́ mọ́lẹ́ tó fúra ìdè ó tètè torí sùkú tó ń túbọ̀ ní ẹjọ́ wọn yóò ká sùn bá lọ́n bá bọ̀ lọ́fẹ́ bàbá mi ò ní kò nígbà tí má ti sọ wá àtọ́jọ́ báyìí ni má ń sọ àdá fún bàbá mi wọ́n ní mọ́ wọ́n sọ̀rọ̀ sí bàbá sí àmì bàbá tó bí àwa wọ́n ràn bí ọ̀dà wọ́n ràn bí ọ̀dà kọ́ mọ́ta tó bá jẹ mọ́ tí wọ́n tó kọjá kó kí ló ń jẹ mọ́ lẹ́yìn ìrún wákàtí márùn-ún aago kan òru náà ti máa ń bí àwa jẹ́mọ̀ tí mo dé kí mo dé a ti kí ṣàìsàn bẹ́ẹ̀ sí ẹgbẹ́ ìjọba ya kálukú ẹ lọ́sọ̀ ẹ lọ́sọ̀ àwọn èèbó wọ́n sì jẹ́ ọlọ́run <laughs> àbá ó tó bọ́ọ̀lọ́ ọ̀dọ̀ ẹn bá fẹ́ ga ó máa bọ́ọ̀lọ́ ń sọ̀rọ̀ ní ẹ̀ẹ́tọ́lá tásọ̀ bá sọ̀rọ̀ fẹ́ sùn díẹ̀ tọ́wọ́ ẹgbọ́n lọ́ba wáyé wá sùn sùn díẹ̀ sájídé sọ́ni tọ́lá fẹ́ sùn kò lè sùn lẹ́yìn àsọ̀bá ṣùgbọ́n pé ó lẹ́ kásọ̀bá ọ̀rọ̀ ẹ̀yàn àgbẹ̀ni wọ́n rọ̀ mi lé lórí ni ẹ̀ẹ́ ẹlọ́bìnrin lórí ẹlọ́bìnrin lórí ẹlọ́bìnrin lórí ẹlọ́bìnrin lórí ẹdẹ́lẹ̀ <laughs> ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ òbí ò ṣe bẹ́ẹ̀ mọ́ àánú àwọn ọmọ ẹyẹ ń ṣe yín kẹ́lẹ̀ wọ́n já àmì mọ́ àfà tẹ́lí bí yá ta àbùdì ìjà ẹjá wọn ọmọ ẹ̀sìn náà ẹjẹ́ kí wọn mọ̀ wọn là ara ìbàdàn ní káwọn ọmọ yóò máa lò jáàbù ìjáàbù èsì àsásá ń yó ẹ̀sìn ọlọ́run ní o ọmọ olò jáàbù àṣùkù tàbára àwọn ọmọ wa ní ìta inú òsì máa bí yẹn yọ̀wà rí ti skẹ́lẹ́tì àti jáàbù tó máa ń má pàlé wa àwọn àrẹ́kùn bá láwọn àwọn òṣìṣẹ́ sáré lẹ́yìn eléyìí mọ̀ fẹ́ jọ pàǹdẹ́ ni à ṣúdẹ́ǹtì mi lélẹ́yìn ó ti rí tẹ́rẹ́ àtẹ́jà àbùjọ ó tàbí ọmọlúwàbí ẹ̀yin òbí ẹ̀ ń bá sí àwa títà jẹ ẹja sọ sọ̀rọ̀ fún inú wọn ò dùn àwọn ọmọ tá à ń kọ́ wọ́n wà fúkú wa Monday to Friday wọ́n ó kórí wọ́n rí ọmọlúwàbí bàbá wa ní ọjọ́ wọ́n wà rí ibù ẹ̀yin òbítẹ́ ní pé ìjáàbù ọ̀rọ̀ ẹ̀yin lọ́rùn wàláì ẹ fún àwọn ọmọ ẹ̀yin lọ́wọ́ kí ìjáàbù ọ̀rọ̀ wọn lọ́rùn ẹ fún máa gba aládánù sàárè ìfẹ́ bá kú tán ẹ rà ìjáàbù àwọn ọmọ ẹ̀yin yàtọ̀ sí ti yúnífọ́ọ̀mù ojú ẹ jẹ́ kọ́ ọmọ ẹ̀yin ìjáàbù márùn mẹ́wàá kọ́mọ̀ ní pé tí kọ́mọ̀ sẹ́wọ̀n ọmọ tí ọba tí balaga lóòótọ́ rọmọdọ́n lè má ti ìjọ rẹ̀ rọmọdọ́n ló kú jọ mélòó ìṣọ́pọ̀ sẹ́ẹ̀dì símọ̀ kọ́lọ̀ tí ọba láyé tí rọmọdọ́n nínú ẹ gbọ́dọ̀ ẹ máa gbọ́ mi dáadáa ẹ ọmọ ayé tí wọn ìdàgbà pọ̀ tó bá ti ń gba márùn-ún ìjọ́ ní ẹ̀sùn tí ó sì jẹun láàárọ̀ bí aago mẹ́jọ yóò tó bá ní ìlà aago méjì yóò tó sì jẹun bí jọ́kì ṣọ́ọ̀bẹ̀ ìjọmọ ọdún méje mẹ́jọ yóò ti máa gba àwẹ̀ ṣọ́ọ̀bẹ̀ ìjọmọ ọdún mẹ́wàá méjì àti ọba làgà àwẹ̀ ti máa la ẹwà rọmọ mi mo ti rọmọ tó yẹ kó ti máa tú ọ̀kẹ́ sí ìtò ń gbá rẹ̀ dájú òsì lé ní ọgbà wọ́n sọ pé ó ti wù ẹjọ́ ru ó ti kú ni ó ti kú àwẹ̀ ìgbéyìí òkú tẹ̀bọ́n jẹ́ ọ̀sán nìkan là jẹ́ ibo ìdí ń ṣe wá nàìjíríà ò sí ni bọ́ọ̀mọ́ bá jẹ oúnjẹ gidi ń sáàrì àwọn dókítà mẹ́díkù dókítà fọlẹ̀ tó bá ní ọ̀sà tọ́jú ọ̀sà patient tó bá mu milk pẹ̀lú tíì lóru ibo tí ọ̀bà máa fíìlì ọ̀sà yóò fẹ́ kọ́wọ́ rọ̀lẹ́ ọmọ tẹ ọ̀dẹ̀ ní ọ̀sà ẹ̀tọ́ bá ti jẹ sàrí ẹjọ́ mílíkì tó pọ̀pọ̀ ẹ̀bá àti mílíkì ti jíjá jù ẹjọ́ dààmú kò léwu àwẹ̀dẹ́ ní òru ní ti ń járù bí òsì ni àyè jẹ oúnjẹ gidi atúbẹ̀ sínú náà gbọ́jẹ́ sàárì àmàlà gààkì carbohydrate ó tó bẹ́ sínú carbohydrate ó tó láàbù tó láìsì gààkì ìdí jẹ́bẹ̀ bí ìgbàtẹ́ ẹ̀rú mẹ́jọ ọjọ́ mọ́mọ́jẹ́ mọ́mọ́jẹ́ balance diet ẹ lọ wà ah, àwọn ìlú ní èdè èèyàn kan rú emeke dé kí lọ kí n bú ọlọ́mọdé òsì ọ̀tá wa kọ́mọ̀ gbàgbàdà ilá àgbàdà làásàrì kọ́mọ̀ gbàtán kódà ẹbú máa ń ṣe competition láàrin àwọn ọmọ ọmọ tiwa tí èèwọ̀ ọmọ ten years ọgbọ̀n ìdí ọ̀bọ̀n torí pa promise ẹ̀ máa fún lẹ́bùn tó ọba gba àwẹ̀ twenty lọ́dún yìí tó ọba gba àwẹ̀ twenty máa ra bàtà fún ọ ní ìṣúná àwẹ̀ bẹ́ẹ̀ ni ra bàtà fún tẹ́lẹ̀ tí ọwọ́ lọ yìí bì mí <laughs> òwe bá gba àwẹ̀ twenty five ṣẹ̀yọ àwọn ọmọ tí ò ìdàgbà ní o máa ra bọ̀ fún àwẹ̀ fún bẹ́ẹ̀ ni àtọ́fọ́mọ ẹ bá rẹ̀ pé ẹ bá bá rẹ̀ níjọ́ ọ̀tún àwẹ̀ Hollandia lùgbọ̀ ẹni màá fún ọ tó fi tètè ọmọ ẹ̀kẹ́ máa láìkì motivation ibù tẹ dórí ẹ̀kọ́ ọmọ yìí fẹ́ẹ́ di pé ń gba òdo ẹ má lù sí léṣe pé ìyàbúrò rẹ èrè fòkìrí ní máa ń ṣe ọmọ èrí bá kẹta tó ọ̀là ọ̀là ọ̀pá ni àbọ̀ ọ̀là ọpọlọ yìí ọmọ sàdúrà fún ó tún wá motivate ẹ̀ alọ́mọ káfíńtọ́sọ̀ fúráìsì ní àwọn ọmọ wa mọ́tò àti kí lọ́sẹ̀ rẹ̀ fọ́mọ yìí àtọ́bì rẹ̀ promise ẹ̀ ní

motivation là ń pè yẹn kí láti bẹ̀rẹ̀ motivation òbí a máa ṣe bẹ́ẹ̀ ṣùkú a máa ṣe bẹ́ẹ̀ títà a máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n táwa ń sọ ni pé tẹ́lifíyà tààbùdìyà ẹjọ́ ọmọ yọ́mọ gbà wù. ara ìgbà àbẹ̀dá ọmọ yọ́mọ tìlàwà àkùrà ni ẹ jẹ́ ká ṣe àṣkárù àárọ̀ àti tìrọ̀lẹ́ ẹ máa ṣe àṣkárù ní olè yìí táwọn ọmọ ẹgbẹ́ tó jáde tọ́lá tó dẹ́sùn gbẹ́ náà ó ti tìrọ̀lẹ́ tí wọ́n bá ń ṣẹ́wọ̀lẹ̀ kan tẹ́lẹ́yìn tó gírídì ẹ tírẹ̀yìn àwọn lórí ìjọsìn ìjàmọ́ sọ fún lẹ́à ẹlẹ́kẹta àtẹ́ríbíyá àdàwìyà ẹ tẹ́ẹ̀nì àwọn ọmọ yín lórí kánlẹ̀ pé èèyàn ṣẹ̀fìn dáwà islamic preaching káwọn ọmọ yín ó lè pe àwọn míì johnson johnson jáde ọ̀rọ̀ mọ́ sẹ́yìn ọ̀rọ̀ tó wọ́n pa àwọn ọmọ sí lọ chọ́ọ̀chì ẹ tẹ́ẹ̀nì àwọn ọmọ yín táwọn náà lè kán lè dá lọ tẹ̀lé sí wọn lọ́nà ẹ bá wo mo wo fídíò kan tẹ bá ẹ bá wo fídíò táwọn ọmọ yẹn jókòó báyìí tẹ́lẹ̀ ká lọ àwọn ọmọ yẹn wá dẹ́kọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ rìn áà ah, ah, tẹ́lẹ̀ yẹn náà fi wò pé ló ẹ̀yọ́ ọmọ ìmọ̀ ṣe ẹ jẹ́ ah, fún ìlú káwọn ọmọ yìí ò lè fẹ́ àwọn tí èé ṣe mùsùlùmí lọ sínú Islam tàbí mùsùlùmí tí èé fẹ́ kírun àwọn ẹgbẹ́ wọn ìyẹn ni ò ní jẹ́ kí influence ọmọ yìí negatively torí pé òun gábẹ̀ ẹ̀ka ń pè èèyàn lọ lé ike ó ń pè èèyàn lọ mọ́sálásí ó ń pè èèyàn lọ ní Islam ọlọ́dẹ aṣojú ẹlẹ́kẹrin àtẹ́ríbíyà alòkòlòkèjà ẹrẹ àwọn ọmọ lórí tí wọ́n níwà ọmọlúwàbí kí láǹfààní ọmọ tó wá fúra òní ẹ má gbọ́ mi o ọ láǹfààní o ẹ má sì mí o ọ wá fúra ní òní gbogbo àdìsí mi bẹ lórí ẹ ìgbà kó ní wọ́n ọmọdé wa ni òun nìkan ni fúra ní ìyẹn wúlò kò ní lè fi pé àwọn èèyàn fẹ́sìn ìtani àbò gbéraga ọmọ tí máa bí obìnrin ládùúgbò ni ọmọ tí máa tàbá káàkiri. ẹ tírèmì àwọn ọmọ ní kán níwà àpọ̀nlé ọlọ́run fi ìmọ̀ ròyìn ànábì kò fowó ròyìn ànábì kò fẹ́ wà ròyìn ànábì kí ló fi ròyìn rẹ̀ wà iná kàláàlà kúlókínà àwìn àníwà ànábì nìwà rẹ̀ ìlàfẹ́ ní kí ni jàmọ́ ó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ tó jókè ẹgbọ́ lẹ́nu mi bẹ́ẹ̀ ṣe ti ń gbọ́ lẹ́nu àwọn àfáà ṣáájú mi ẹ ń bá fẹ́ fẹ́ ọmọ ẹni tí ọba ti lẹ́wà ẹ má bọ̀ ọmọ yẹn fún un. ànàbí ìlú sọ bẹ́ẹ̀ sọlọ bá a sọlọ ìgbà àjá àkọ máa ń tẹ̀lé dọ́rọ́ náà dínà wú wà húlú kọ̀ọ̀hún nǹkan méjì ànàbí ìyẹn òkè tó fọmọ fún yẹn ẹ̀sìn àtiwà tẹ́lá àfáàtọ̀ jẹ́ olóṣù kò ní anything ṣùgbọ́n lẹ́sìn oníwà wà lẹ́yìn fún ọmọ yẹn fún ọmọ yẹn fún tí ọ̀bá rí tí ọkọ̀ ọmọ yẹn jẹ ẹ̀sìn ọkọ̀ pé èyí e ya ọ̀lẹ̀ ìwọ ọmọlúwàbí ọ̀tẹ̀ káàánú ṣe yọ wà ń bẹ lọ. ṣùgbọ́n èyí tí ò lè wà owó ń bẹ lápò rẹ yọ sọ fọmọ ẹyin pé ẹ̀hẹ́ àwọn ọ̀rẹ́ mi wọ́n fowó lẹ̀ fáwọn ìyàwó wọn ìwọ náà wà tọ́jú àtàwọn ọmọ rẹ yóò sì lọ kápítà kìchìn yọ lọ ná sẹ́wọ́n báyìí yóò sọ fún ìgbẹ́ jẹun ìgbẹ́ tíyàwó òrìjẹ́ ńlé ẹ bá mi márùn-ún <laughs> ọ̀dà rẹ̀ ìyàwó àtọmọ wọn gun gàrí àti àtàn wọ́n fàgbọ́n dọ́gbọ́n gàrí ọ̀rẹ́ wá sì lọ sí ọlọ sí KFC ọlọ tantalize jẹ́ àmẹ́mọ̀ fún rẹ̀ ìyàwó àtọmọ ń sọ́fà ní olé ó tún lè gbé girlfriend gan lọ́gbà tí ò ní bẹ̀rù ọlọ jẹ́mọ́ ẹ wo nǹkan méjì gẹ́gẹ́ tó kíyàn ọmọ o ìwà ṣùgbọ́n wà làwọn sọ ń bì ẹ rí àwọn ọmọ yín ọkọ àtòbí mẹ́wàá ẹ̀yìn ìyá wa ara ń tẹ́ẹ̀kiri àwọn ọmọ yín obìnrin ẹ̀mọ́ ẹ̀gbọ́n mi àti tẹ́ẹ̀kiri ọmọ yín ọkùnrin àti tó gbọ́dọ̀ wà lára àwọn méjèèjì ẹjẹ́ nǹkan ọmọ látòrí àwọn general quality tẹ́ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ ìwà ẹ̀gbọ́n mi dáadáa o ìwà àkọ́kọ́ tó gbọ́dọ̀ wà lára gbogbo ọmọ láyé tẹ́ẹ̀kiri àwọn ọmọ yín kúlùkù sọ̀bọ̀ ìwà kéèyàn máa ń ṣe sùúrù ẹrùn mọ̀mí ẹgbẹ́ rẹ̀ kẹsẹ̀ ti tẹ̀ mọ́lẹ̀ báyìí yóò gún báírò rẹ̀ tẹ̀ ní ọmọ èké láti kékeré òun nìkan ti gún àìmọye ọmọ báírò rẹ̀ tẹ̀ sí. irú ọmọ wọn lọ́wọ́ ìyá rẹ̀ sì ọjọ́ ń sùn yìí o ìwọ ọ̀yà sọ òfìrè ọmọ rẹ̀. èyí máa ń fẹ́ sùúrù ni ẹgbẹ́ rẹ̀ kẹsẹ̀ mọ́lẹ̀ báyìí ó ti fún pọ̀ sí pápá pápá kí ló dé? ara sùúrù tó ni pé tí nǹkan ẹ̀rọ máa yí ẹtí máa fún ní hundred naira ọwọ́ alásìkò cash capiti lẹ́bàá fún ní seventy naira ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀fẹ́ èèyàn máa ń látẹ̀ fara yóòjúmọ́ kọ́ lọ́dún yóòjúmọ́ kọ́ ní kéde o òun kọ́ ní ọdún jẹ́mọ́ sóyé ẹ tí ní àwọn ọmọ lórí kan ní àtẹ̀mọ́ra kan ní sùúrù ìyẹn ni òní jẹ́ kan lọ ìyàwó ni òní jẹ́ kan máa lọ fàṣẹ́wó lóòtẹ́ẹ̀lì obìnrin ní ìgbẹ́ tó wà ní ọ̀pọ̀ kí lọ́dọ́ ta fẹ́ sùn. ọmọ yín lè fẹ́ẹ̀lì kò ní ọlọ́ parẹ̀ ọlọ́ka rẹ parẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ̀lé fẹ́ẹ̀lì jáàmù ṣé jáàmù náà kẹ́ jáàmù tó bá ọlọ. ọmọ lọ mo tó ń kà kan ní ọmọ ẹgbẹ́ ó sì lọ parẹ̀ ó ní kò ní tẹ́lifí àwọn làwọn òbí ẹ̀ fọ́ ẹ tẹ́lẹ̀ ọmọ lórí pé èèyàn máa ń láfẹ̀ lọ́ra èèyàn máa ń ní sùúrù kúlùkù tàwọn àdọ̀rẹ̀ ìwà àfẹ́ríba mílítì káwọn ọmọ wa kọ́ wà ó ń bù ọmọ lè mímọ̀ tó bá ní ìgbéraga àwọn tó yẹ kàn ṣe lórí wọn ní ṣe lórí. àtẹ́rẹ́ tó lọ sí interview tó jẹ́ pé iṣẹ́ olówó ńlá ni arrogance ìgbéraga ni ọ̀jẹ̀ kan fún ṣe. ẹ ní sáà

nínú kẹ́ mọ̀mọ̀ mọ́ ìyẹn rí ìwà alákànlé ni pé èèyàn máa ń lé gbádùn lọ́wọ́ màmá eji ìbọ̀ ẹjọ́ yẹ pé èèyàn máa ń wò àpọ̀lé èèyàn máa tẹríba ẹ̀rí ọmọ yín bẹ́ẹ̀ ọmọ ìjọba tí ìgbéraga wà fún ìgbéraga lè destroy rẹ̀ lọ́jọ́ tí ò lè èyí ń ṣègbéraga nítorí ọjẹ́ ọjẹ́ fọ́mọ̀ pẹ̀lú ọlọ́run òsì irú ẹ̀dá ṣe kí ni irú ẹ̀dá pọ̀ wà láì irú ọlọ́run nìkan ni òsì ẹ tírèdì àwọn ọmọ yín kọ́mọ̀ ìyá oní kí ni o ìgbéraga ẹ tírèdì wọn lórí ìkúlùkù àtàkà kéèyàn ọmọ ìnáwó kọ́mọ̀ jẹ́ bá kí kọ́mọ̀ jáwọn tẹ́wọ́n pọ̀lọpọ̀ wa àmọ́ implication táwọn bàbá wa máa ṣe láyé jọ bàbá àti mi máa ṣe wọn kò wá lọ mọ́sálásì sábà tí wọ́n ń gbé ike ṣíṣe ìdílé láì wọ́n lè fáwọn náà ní five kọ́bọ̀ sísì owó ojú ọ̀sán ya ọ̀pẹ ìsúlá gbogbo àwọn ọmọ sí ọmọ sí jẹ́ owó ọ̀pẹ wọ́n lè fún wa wọ́n wà fọ́wà náà lò pé káàkiri sínú ṣíṣe ìdílé láì mọ́sálásì àwọn òkè ìmọ̀ ṣiṣẹ́

ẹtírẹ́ ni ọmọ èèyàn máa ń lawọ́ àtàwọn ìwà dáadáa bẹ́ẹ̀ ọlọ́dún aṣọ ilé jẹ̀mọ́ àmúròpọ̀rọ̀ àbí òye nínú ìwà tẹ́ẹ̀tì káwọn ọmọ yín jẹ̀mọ́ ẹ gbọ́dọ̀ àwọn ọmọ lórí kánmọ́ fojú ẹṣẹ́ ni àwọn ọmọ yín lórí ẹ̀ àwọn ìta wà lórí èèyàn lọ́tọ̀ tí ọ̀sán ti kù torí bí sáà lọ́pọ̀ ọlọ́nkọjá débẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹlẹ́karùn-ún àlìjìfù méjìá awìlì ìbàdàn ní ìjà ẹ ni àwọn ọmọ yẹn kan wà fisikálẹ̀ fìsì kan dápé lára ẹ má pòdúsì àwọn ọmọ alárùn sínú Islam àwọn ọmọ tí ó dápé lára ṣèbí lànà bí wa Muhammad sallam ó ní alimọ́mínú lọ́kọ̀wé yìí kẹ́yìn wá àhábù ilà lọ í nígbà mú mi lè sọ ì arábí ti fi kò yí ẹ̀yìn èèyàn ni ẹ̀ mọ̀ ni mo mi ni tó dá pé mo mi ni tó ṣẹ́gun ó lóore lọ́dọ̀ ọlọ́run ju mo mi ní ọ̀lẹ́ mo mi ni báyìí bẹ́ẹ̀ yọ̀kẹ́ máa ṣe jẹgẹjẹgẹ ìfẹ́ wo ìsìlámù ṣé ìsìlámù kẹ́sì àwọn jẹgẹjẹgẹ ni àá kìrọ̀lẹ́ ẹ̀ máa rùn lójúmọ́ ẹ wò bá ṣe fẹ́ wà láì jẹgẹjẹgẹ olóṣèlú

ẹni káwá kó ni wọ́n sọ èmi láti àràfà dé múṣẹ́ sọ pé ìwọ́n mọ́tò fi ń ọmọ jìnà sí ló jìnà tó tó wákàtí mẹ́jọ àní àtàwọn ọ̀rẹ́ mi la wá lọ afá inú wa dòde yìí torí pé rìn sáà òun gan àárín sí problem ìdùnnú tó wà ń bẹ̀ jẹ́ ó ti jẹ́ ká ìdùnnú inú ẹ̀jẹ̀ kó bèrè bá jẹ́ fún ewu ọmọ àfà nǹkan ọdọ́rùn-ún

téèyàn ó fi dá pé ọ̀nà alákọ̀ọ́kọ́ oúnjẹ àlàálì yẹn máa fáwọn àlejò jẹ́mọ̀ kìláàbù jẹ́mọ̀ kìláàbù ẹgbẹ́ jọba yóò mutí ẹgbẹ́ jọ mu sìgá ẹgbẹ́ jọ jẹ ẹlẹ́tẹ̀

oúnjẹ kan báyìí èso ni oúnjẹ kan báyìí èso ni àdúgbàpárẹ̀ yìí àtẹ́sí wá jáde wá lẹ́nu ájì èso ẹni náà fẹ́ fọ́mọ yín lè so oúnjẹ ọmọ jẹ ọjẹ rẹ sí láàárọ̀ àfà ìrẹsì agolo lẹ́ta àgbọ̀n náà bá di kóró fúlà ọmọ tó dé lọ́sọ̀ ó tó jẹba nígbà tó dalẹ́ ó yọjú ẹ̀kọ́ àti búrẹ́dì ó lè máa fi mẹ́mẹ́jì ẹ̀dí ẹ̀dí òun ó fẹ́ lẹ́bàá bí sọ́jẹ́ kàdí gàdá àáfà ẹjọ́ ọmọ ọjọ́ oúnjẹ tó balance tó bá jẹ́ pé rẹ̀sì yẹn ọjẹ́ ẹjẹ́ ó lẹ́wà ẹjẹ́ ó níbi ìdòdó ẹjẹ́ ó níbi ẹja àbẹ́rán ìbá àjẹ̀dúdú ẹyọ méjì ẹjọ́ wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn drinks tẹ́ ń fáwọn ọmọ ẹmu ẹ̀ ń gbayé wọn jẹ́ kẹ́kẹ́ ń kó ṣúgà bá àwọn ọmọ yín lálásán gbogbo àwọn flora tẹ́ ń ẹjẹ́ indomie spaghetti flower làbẹ́lẹ̀ bá àwọn ọmọ yín jẹ́ flower wọ́n jẹ fúláwà láàárọ̀ tó jẹ fúláwà lọ́sọ̀ sáàtì lọ́mọ ní bẹ́ẹ̀ jẹun ẹjọ́ jẹ àwọn ọmọ balance kẹjọ jẹ gidi àwọn ìjọpọ̀ lọ́wọ́ pẹ́ ìlọ́lọ́wọ́ ṣe balance ó jẹ wá láàrùjẹ náà sẹ́rù pọ̀lọ́wọ́ ọmọ tó ṣe tẹ̀lé oyin bẹ àfà one litre three five làwọn rà ẹlò ní ẹjá ọmọ yìí ọmọ aláwọ̀ ní ẹbá wọn kó sí ẹ̀fọ́ oyin sínú ẹ̀ ẹmọ́jẹ̀ ṣúgà ọba yí àwọn ọmọ yìí jẹ ẹlò yìí lé oyin tọ́jú òrìjìnà alájá wọn kó sí ẹbù síbí kan síbí méjì ẹjá ọmọ yìí náà gbé lura kan dápé gidi hmm? ara rẹ̀ ní àríyábọ̀ ẹjọ́ ọmọ yìí ọmọ ṣẹ̀ṣà sáì ọmọ ní ìyọ́kẹ̀ ti pa sí ọkọ̀ ikú ó ti fẹ́ dé ní ìrìngédé òbí lè gẹ́bẹ̀ lè fi mọ́tò gbé ọmọ wọn náà tọ́lẹ́ẹ̀sì ẹjá ọmọ yìí ọmọ rẹ̀ fẹ̀ lẹ́kọ̀ọ̀kan ẹjẹ́ wọn máa ṣe wọ́ọ́ta yìí láti tí èlò àjẹgbọ́lọ́ ní báyìí sùkú àbáwọn ọmọ ní ọ̀bá ti sọ́ra rẹ̀ pẹ̀kẹ́ alùsù kalẹ̀ torí kò ló ti rí gbogbo ṣe láti kéke wọ́ọ́ta yúdè àyàmù jọ́ǹpẹ̀ jọ́ǹpẹ̀ ìsàlẹ̀ ẹjẹ́ wọn sáré kí wọ́n rìn ẹgbẹ́jọ́ ọjọ́ ṣùkú nìkan ìyá wa ìṣà tàbí àsálà wọ́n jọ ṣe àádọ́ ìyá wa ìṣà kọ́ la ànàbí nígbà tó wà lọ́lọ́mọdé ìgbà tí ìyá wa ìṣà padà di pé àwọn ẹlẹ́rìí ti fi rẹ̀ mọ́ra ànàbí láwọn ànàbí ní ázáàbì kìlíkà tó di wá wà <laughs> mo fẹ́ lè di ìjọ òní ẹ jẹ́ káwọn ọmọ wọn mọ̀ ṣẹ̀ṣà sáì tí fún àwọn aṣáájú òbí náà èyí tí ọ̀la wa là máa ṣe press nínú yàrá rẹ̀ ó ń làágùn gbogbo àwọn nǹkan yẹn àmọ́ ẹ̀jẹ̀ èèyàn dá pé tó ọlọ́jà wọn wa jẹ́ wọn lálá àti àsopọ̀ yìí ẹ̀jẹ̀ àpò bẹ́ẹ̀ nọmba six àfẹ́rìsì yàtú àlẹ́ ẹ̀lẹ́mẹ́yà àwìlẹ̀ àkọlẹ́jà. afọ alẹ́lẹ́kẹ̀fà ni pé ẹ̀ẹ́rẹ̀ àwọn ọmọ tí wọ́n wà intellectually sound wọ́n á nímọ̀ ọpọlọ wọn yóò máa gbóná gidi fún ìmọ̀ afọ àní ìmọ̀ méjì wá ní ìmọ̀ ẹ̀sìn àti ìmọ̀ ayé. jẹmọ́ kí láti ìmọ́ kí láti àti mọ́ ìyẹn ni mo wá ń sọ lẹ́ẹ̀kan sẹ́rí àwọn bàbá àtọ́lọ́ ọlọ́run sọ wọ́n o àwọn náà mú ẹ̀sẹ̀ ṣùgbọ́n gbogbo wa là ń bẹ lọ́ọ̀tì rẹ̀ irú ilé táwọn bàbá yẹn gbé ká ń gbé lónìí tó bá sọ fún wọn ni pé irú ilé gbé

àwọn ni wọ́n fẹ́ ṣe márèjì tí wọ́n mọ̀ wọ wedding gown ìṣù káàkiri àwọn ni wọ́n àwọn ṣe èbó ajílẹ̀ àwọn èbó ajílẹ̀ of Nigeria nú ọ̀pọ̀lọpọ̀ wọn ti kèfè Rachel Rashidi ni wọ́n sọ wọ́n ti kèfè ìpolítọ́lọ̀ kàwé ilà bàbá yẹn ni pé ẹ́ àwọn ọmọ tí wọ́n náà wà ní kèfè ní wọ́n mọ̀ bọ́ rẹ̀ asúmọ́ta àbá àtọ̀mọ́nù wọ́n mọ̀ bọ́ wọ́n ti jẹun àwọn ọmọ wọn lọ sùkúù kódà àwọn ọba tó dé wákà wákà ni ẹwọ́n tó ti tẹ́ ìdí ẹ̀ lónìí àwọn bàbá adọ́sẹ̀ tẹ́lẹ̀ ọba mọ́kàwé ọ̀rọ̀ tí wọ́n náà fi ní pọ̀fẹ́sọ̀ lónìí láti kọ́ bá tó wá dúró lórí mọ́ṣáàbù ayé àwọn náà ń gbọ́ gbòó sì wáyé tó náà fáwọn ọmọ wa gbá yìí ẹ̀yin òbí ara pẹ̀rẹ́ǹtì yìí ni pé your children should be all rounder all encompassing when it comes to knowledge ẹ̀yin tọ́lá já sí pé ìwé nìkan ni gbogbo òtẹ̀mí ayé ọmọ yín ẹ̀jẹ̀ òkè ẹ̀ ń sera yín o yóò fàájà sọ́lé kan ìfún yín o ọwọ́ òsì yìí máa jẹun o ó lè lọ máa pàtẹ́wọ́ lọ́la o bọ́mọ yín ṣe ń lọ sùkú ẹjọ́ ọmọ ẹ̀ lọ lé tó alihamudulilayi bàbá wa náà ti kànú à ń lọ sùkú à ń lọ lé tó ó dàgbé ìdókò parí sẹ́kọ́ndì sùkú mo tún wá mọ̀ lọ́sẹ̀ tó ti yẹn sí wọ́n yunifásitì mo wá lọ parí ẹ̀kọ́ mi máa bù láró bí tó bá jọ̀ọ́ sẹ́wà ní máa bù bá a ṣe ń lọ máa bù àtọ́ lọ máa bù sàkàríyà lọ́jà àbá ó tẹ̀ ju ìdí àwọn akó gbogbo ẹ̀kọ́ tí mo yunifásitì Ìlọrin sí báyìí ọ̀sẹ̀ àkọ́kọ́ tí mo ti wọlé láti gbé sí two class lé mi lọ́wọ́ tí mi parí báyà ń bá student sọ̀rọ̀ mo tó dà mí ròdì university of Ìlọrin two thousand and four two thousand and five eighteen years ago tí mo kó university of Ìlọrin. àbá ìmọ̀ bá a ti kọ́ ní báàdì làwọn ń káwọn èèyàn náà lé ní yunifásitì mo máa kọ́ yẹn tó ga ọ̀tà lẹ́nu ní yunifásitì nígbà wà kúmọ̀ nù á ta kọ́ ni àwọn tó ma economics wọ́n kọ́ ni àwọn tó ma science jobs láwọ̀ ọmọ ogun eléyìí kí láwọ̀ àmọ́ sí.

tí wọ́n gbé ègbò ọ̀pá fẹ́ ègbò rẹ̀ sọ bá débi lárúbáwá ṣùgbọ́n bóun ni ọ̀pá ṣe dáa tó káwọn ọmọ tiwa ká máa lárúbáwá ká tún gbé ègbò fẹ́ẹ̀mọ jam rẹ́jísà lónìí jẹ́mọ́ fẹ́ẹ̀mọ jam rẹ́jísà èyí ìwé fẹ́ẹ̀mọ jam fẹ́ẹ̀mọ tí jẹ́ jam ọmọ kan òlewo mẹ́sì láì ṣe jam tá ní ẹ̀rẹ́ jam rẹ́jísà lónìí tí professor isaac ọlárẹ̀wájú olóyè délẹ́jọ́rà ní lọ́rin ni. Professor Isaac ó pẹ̀lẹ́ tẹ̀ta mọ́ sọ fún yín Professor Isaac Ọlánrewájú Olóyèdè IOO Professor IOO ní ìlú Ìlọrin Olóyèdè ni Professor Isaac Ọlánrewájú Olóyèdè ṣé bàbá àfààní àbẹ́rùn ọmọ tí o ṣe kàádà Abdullahi Ìlọrin rahimahullah dàrẹ́tọ̀ ọmọ tí o ṣe kàádà Abdullahi Olóyèdè àwọn ìyàwó ilé wọn kan máa kéwú professor balábí láti sáńtì studies ẹ wá sọ bí táwọn tó lọ ṣe english síbi tí wọn ò lè dé láyé olóyèdè jùlẹ lọ olóyèdè jẹ ọjọ́ deputy five chancellor ilẹ̀ lọ́rin ọjọ́ five chancellor ilẹ̀ lọ́rin ó tó jẹ odidi olórí gbogbo àwọn university africa ọjọ́ secretary supreme council for islamic affairs ó tó kú òun bẹ́ẹ̀ lọ́jẹ̀rẹ́ jísà lọ́wọ́ ọ̀ya ọmọ ẹ̀rẹ́ tọ́lá ṣe english tọ́lá ṣe ṣíṣíṣì kò débi olóyè ní ṣe àràbí and islamic service àfikẹ́ ìṣe kọ́ọ̀sì èèyàn fi sórí ṣùgbọ́n ẹjọ́ máa ní ó tọ́ba ti nímọ̀ ìmọ̀ ní kọ́kọ́rọ́ ọlọ́wà ni ọmọ sílẹ̀kùn lọ ṣùgbọ́n lónìí ẹ̀rọ ọmọ yẹn jẹ́ ẹjọ́ ìmọ̀ ẹ̀sìn nìkan ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ báwọn òun ọmọ ọlọ́run yọ́ra lùjẹ̀ mẹ́wọ̀ ṣùgbọ́n nílé ayé ń bì ẹlímẹ́tì kéde o opportunity sí àwọn ọkùnrin ìkan yẹ kọ́ jẹjẹ ẹ̀ ò lè jẹjẹ bẹ́ẹ̀ tó ní pé ìbò náà fi ń jẹjẹ bẹ́ẹ̀ wọn ò bá fẹ́ jọba gbé ìbò kò lè jẹjẹ bẹ́ẹ̀ àfà àwa náà lọ sí méjì l'Àbújá mo wà ń bẹ pẹ̀lú ṣùgbọ́n Sókótó àtàwọn èèyàn throughout Nàìjíríà hòtẹ́ẹ̀lì lálù l'Àbújá mo wà ní àwọn sọ látọ̀ yọ sí kí náà fi mú wa tó o lè sọ lárúbáwá tó o lè fi ìdí I was opportune to be there. Ìgbà ní ẹjọ́ ọmọ yẹn sáwọn ọkọ̀ nǹkan lọ. Níjọ́ tó bá ní ìdí ẹ̀ tó nírú nǹkan lọ, ọmọ yìí ṣe kí ni ó ti wà bẹ́ẹ̀. Àtẹ́rídíyá, àtà àlìníyà, ọ́ àtẹ́rídíyá àlẹ́ àìníyá, áwìlẹ̀ àkọlíyà. Ẹjọ́ pọlọ ọmọ yìí ó pé ìmọ̀ ẹ̀sìn, ìmọ̀ ilé ayé ẹjẹ́ kan gbogbo ẹ̀. Àáfàá ní òṣùwọ̀n á ti tó lọ́mọ yìí ṣe lọ sùkúù tó ń lọ léèké ó lè kọ́ sí lọ́rẹ̀ àfa àṣẹ lọ bẹ́ẹ̀ kọ́ ni kó fi tẹ́lọ́ ní ìjẹ́rìí náà fi sọ̀rọ̀ ní àmọ́ ṣe tẹ́lọ́ ní kò fẹ́ sọ́ọ̀mọ́ fẹ́ kọ́ jẹ ẹ̀yìn nígbà bá ní kó wọ̀n kẹ́ẹ̀sì ó lè máa fi máa ṣe lè ṣe é lọlé ẹjọ́ wọn yóò kọ́ shoe making bá ṣe ń ṣe bàtà ẹjọ́ wọn yóò obìnrin ọkọ́ knitting ẹjọ́ ọkọ́ bá ṣe ń ṣe àwọn production of cream bá ṣe ń ṣe cream níjọ́ bá bá free ó lè gbà àwọn ẹ̀tọ́ wọn bá ṣe yóò fi wọ́n kẹ̀ máa gbà láàkì àwọn kan máa ṣiṣẹ́ fún òun wọ́n máa gba kí ni ìrọ̀lá kẹ́kẹ́ ó sọ pé òun ni wọ́n máa ra ingredient wọn rẹ̀ lè gbà tọ́rọ òun náà mọ̀ ṣùgbọ́n wọn ọ̀rá yè òun jẹun lọ ní ìtòbí tó ti gba mílíọ̀nù ó tó kírẹ́tì iléeṣẹ́ mílíọ̀nù kan bì òun ọ̀kẹ́ máa gbà láti ní pé àti lọ́ra ní sẹ́wọ́ ẹ̀fún kò bẹ́ẹ̀ sí máa pò wọn ò sì lè yẹn jẹ tọ́rọ òun náà ṣe kí ni o ọmọ yẹn tẹ́ sí lè pò ẹjọ́ máa yóò tó níṣẹ́ lọ́wọ́ ọlọ́dẹ aṣọ ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ àtẹ́ríbíyá àlìtìmáà ìgbà ọmọ gbọ́dọ̀ ní ìrẹ́lẹ̀ bó o la ṣe ń ṣe láwùjọ tá a bá wà láwùjọ èyí máa ń sọ káàkiri o tá a bá wà láwùjọ àyè máa dá àwùjọ rú tá a bá wà láwùjọ àyè máa ń sí òhò lẹ́wọ̀ ẹlòmí ọmọ ẹ̀kọ́ àwùjọ ó jókòó ó ti fẹ́ gbogbo ẹ̀fẹ́ lẹ̀ báyìí wọ́n fẹ́ máa wo fáìkì ọ̀lẹ́kọ̀ọ́ àwùjọ ẹlòmíì wọ́n ń jẹun láwùjọ yóò máa fọwọ́ rọ ọbẹ̀ káàkiri wọ́n ẹ bá wọn tọ́jọ́ ń jẹun arọ́ ọmọ ẹ̀rìn wọn. ẹ̀kọ́ àwùjọ èyí ń lọ mẹ́ran tí ọ̀bà sí lọ́dọ̀ èèyàn sọ̀dọ̀ rẹ lóòótọ́ kí ni òun ló wọ̀. òṣàkíyèsí pé òṣàṣù yẹn olójú a bá ti lọ báyìí ibi ẹ̀ tó tó dúná máa ń náwó. wọ́n ẹ̀ ní sọ́lódì ẹ̀kọ́ àwùjọ bóun la máa ń ṣe tó bá fún ọlọ́rọ̀ sọ̀rọ̀ níwọ̀n bá tí wọ́n bá fún ọlọ́rọ̀ má dàbẹ̀rù ọlọ́run kọ́rọ̀ rẹ̀ òní wúlò jù ẹ̀kọ́ máa yí bó o la ṣe máa ń ṣe in social gathering ẹjọ́ máa yán mọ̀ pé èyí máa ń rìn òwò la àwùjọ olóhùn ti gáyì àbó òun ó ń ṣòfò wà síbi láì àwọn ọmọ ti á dùn ún wò ẹ̀kọ́ máa yín lẹ́kọ̀ọ́ àwùjọ ọlọ́jà sórí àáfàá ní tó bá rí bẹ́ẹ̀ ẹja tó fi àtẹ́rìbíyá alìjẹ̀nsìyà àtẹ́rìbíyá alìjẹ̀nsìyà àwọn èyí ibi tí stop lórí yẹn lọ mà wá bọ́ sórí màsáàlì kí ni àtẹ́rìbíyá alìjẹ̀nsìyà ìyẹn ni sex education jẹ́mọ́ sí mo pè é kí mo pè é ẹ̀ẹ́dọ́gbẹ̀rún àti pé sex sex sex sex education àwọn tó fẹ́ sọ àwọn ọmọ yín dọ̀tá ọlọ́run ìtì ìsìláàmù ní kankan wọn kọ́ náà ń kọ́ wọn ìtà àwọn fẹ́ sọ fáwọn ọmọ yín ni pé kán máa ṣe ìsìnà ṣùgbọ́n kan ló kọ́ńdọ̀m jẹ́mọ́sẹ̀ ẹ̀kọ́ ni sex education ni pé ẹ̀kọ́ ọmọ yín láwọn tó ní í ṣe pẹ̀lú ọkùnrin sóbìnrin ìbágbépọ̀ ìbálòpọ̀ láàrin wọn ẹ̀kọ́ ọmọ yín kí lẹ́yìn ọkọ̀ ọmọ ni mo fẹ́ sọ fún yín number one ẹkọ́ mọ̀ yí pé àráàmù ní kọkùnrin àtòbìnrin ọmọ àbọ̀wọ́ ẹ̀sì náà jẹ́ písà kan kẹ̀mọ́ fọ́ gbọ́mọ̀ yí lọ́mú máa fọ́ òun wọ́n písà náà èyí tẹ́jẹ́ pọ̀ pàìkọ́ ọgbọ́dọ̀ wà náà òbí sùkú yí písà ọmọ wọn kọ́ ọmọ ń dáyà má kí fi ọmọ kèé sáàbùkù rẹ̀ kèé sọ ọmọ rẹ̀ your

wọ́n bá wú látàbà ẹ̀mọ́ nǹkan kan ẹ tẹ́ẹ̀nì ọmọ yín fẹ́ lórí wípé kò gbọ́dọ̀ ní anything tọ́jọ́ mọ́ primary passing jẹ́mọ́ tó clear àbí ò clear ẹ̀rẹ̀ àwọn ọmọ yín lórí eléyìn ẹ̀rẹ̀ ọmọ yín lórí ìtìhádùn àfidàn ọ̀rọ̀ boyfriend girlfriend ẹ̀yin òbí tẹ́láwọ̀ bí tí ìkàtí wọlé kálukú ní ìmọ̀ sọ fún yín yìí o a ní boyfriend òun girlfriend òun boyfriend wèrè wo tẹ́lẹ̀ fi níyàwó mi ní girlfriend rí láyé mi wọ́n tẹ̀lé wa lórí ẹ̀ ni o ní ní girlfriend rí láyé mi a ní girlfriend yìí sọ sí ní ẹlẹ́sàáyé sí lórí parí àbí university of lórí mo ti ní lórí tí wọ́n lẹ́fún àti mo ti máa rí mo wà three hundred level university of lórí mo ti máa rí ní ní girlfriend rí láyé mi bí wọ́n ṣe tẹ́lẹ̀ tiwa nìyẹn ṣe aráàlú ní girlfriend boyfriend ara ní boyfriend rí ni ẹ̀yìn náà ìgbẹ́ boyfriend ọmọ ẹ̀rọ ní nǹkan ti sẹ̀yìn òbí náà boyfriend wèrè wo èyàn wọ́n mọ ní wálé láti ọmọ ẹ̀rọ ọmọ kíláàsì wọn ni ẹ̀yìn kọ̀líìgì mi ni kíláàsìmẹ́tì mi ni ẹjọ́ lọ́mọ yín ọ̀pẹ àtọ́bìnrin máa ní lẹ́sìn báwọn ìyẹn làtàwọ̀ òfin ní wọlé o ọlọ́jà sórí ni ọya ẹja wa bọ́ sórí àwọn iṣu mo rò pé mo ti sọ ọ̀kan mẹ́jọ báyìí tá a kọ̀ jẹ̀mọ́ ẹjọ́ bá a bá ọmọ dáadáa ọya ẹja wa máa wọn iṣu díẹ̀ káwa ara dọ̀ kò sí pé àwọn dókítà wa ti dé tí wọ́n bá ní ṣe medical check-up ọlọ́pọ̀ sọ léèwé ní ogun leaders lẹ́sàn rí báwọn ó sì àwọn náà lẹ́sàn rí kọ́sà àwọn náà lẹ́sàn rí. àáfàá ní iṣu alákọ̀ọ́kọ́ àlùmọ̀sọ́ ọ̀hàbà jàmẹ́ ẹ̀dì ẹgbẹ́ wọn yìí ti mọ fẹ́ yanjú yìí o ìrìnjẹ́ ojú márùn-ún lọ́sọ̀rọ̀ ọjọ́ sí lọ. àkọ́kọ́ ni ọ̀rọ̀ companionship when we are talking of parenting ẹgbọ́n rẹ lọ́sẹ̀ níṣẹ́ ìkẹyìn òbí o talọ́mọ yín bá rìn talọ́mọ yín ṣe kíni Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa pé àrọ́júlù àlàdé ni khalil fàlìyàndùn ahadukum man yukhalil ìtumọ̀ ẹni pé àbùtàbọ̀ bá dání ọ̀jẹ̀gbẹ̀ ọmọ nìyẹn máa ń tẹ̀lé ìlànà ẹ yá àwòye sí palẹ́ẹ̀mù lọ́rẹ̀ẹ́ ẹni òbí ẹ̀kọ̀ọ̀kan e jáde sùkú ọmọ yín ta lọ́rẹ́ rẹ̀ ẹ wádìí ta ní bá rìn tẹ́ ẹ bá ti rí pọ́mọ yín obìnrin ó ti wọ js3 ó ti wọ ss1 àwọn ọmọ afẹ́wó ní bá influence she was bleaching àwọn òbí sí ìrìpọ̀ máa wọn ẹni òbí gan náà gbọ́ lọ́wọ́ fọ́ ní lójú èmi ní ìsìn ẹni mi I'm a black man mo dúdú ọlọ́mọ jẹ́ ní síbà ìgbè èbó láyé èmi ọlọ́run dá mi ní èèyàn tó dúdú a African man African man ni mí èèyàn dúdú ni mí ọlọ́run dá mi pupa kí wọ́n mi kí wọ́n mi ń ibi àwọn ẹ̀yà tí wá máa ṣe bẹ́ẹ̀ bábá pọ̀ pé Rasida ó yẹ kó tìrì fòfò rẹ̀ ń jẹta àmọ́ tìrì lánàá tí mo rí pé ó kírun ń jẹta ní ìkírun lánàá tẹ́ ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ kọ́ mọ̀ jẹ̀pọ̀ ọmọ ti lóyún torí tọ̀bá tìrì kó oṣù ẹ̀mọ̀ kéde túmọ̀ rẹ̀ wọ́n ti bá a kì kún wọ́n ti bá a gbẹ àgbàdo àgbàdo ṣe kí ni ó ti jaminéètì àgbàdo àràmù wọn gbè fún òbí mi èso bí ìgbà wo ọmọ rẹ̀ ń fi nǹkan oṣù

tẹ̀rẹ́ǹtì là ń sọ àgbà ìbáàtì àdẹ̀dà ìgrẹ́t nínáwó lórí ọmọ ẹ̀yin bàbá mo kọjú sí yín báyìí ṣùgbọ́n àwọn ẹ̀yà náà lọ́pọ̀ jù àwọn náà wọ́n máa ń pọ̀ ṣùkú ẹ̀yin náà lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ọmọ ju àwọn bàbá náà jẹ́ o ṣùgbọ́n inú òṣèré four million ṣèré àní three million fún yín kó fún one million ṣe ṣẹ̀fẹ́ yóò ti wàhálà mẹ́ta bá wọn ṣùgbọ́n ẹ mọ́ tèmi pé ọlọ́run máa ń tọ́ sọ ṣe ìdàrẹ́ ẹ̀gbà ṣùgbọ́n ìfẹ́ gbọ́ túmọ̀ rẹ̀ ṣe sọ túmọ̀ rẹ̀ fún yín bàbá kó níyàwó mẹ́rin yóò bá one million lọ́wọ́ ọmọ ìyàwó one yóò gba one million lọ́wọ́ ọmọ ìyàwó two yóò gba one million lọ́wọ́ ọmọ ìyàwó three yóò gba one million lọ́wọ́ ọmọ ìyàwó four.

ọ̀pọ̀lọpọ̀ bàbá they are highly irresponsible i'm not sorry to say this. ẹ̀yin tẹ́ wá jẹ́yàwó ìwọ tọ́lọ̀ bá ní kọ́kọ́ rẹ̀ wà responsible wàhálẹ̀ yóò sanwó school fees yóò sanwó excursion yóò sanwó interhouse yóò sanwó end of year party yóò ra textbook yóò ra dignote yóò ra uniform yóò ra friday wear yóò ra sports wear yóò ra kẹkẹ ọ̀gá àwọn private school sísẹ́mù tẹ́mi náà wà nù àwọn bá a ṣe máa ń gbowó lọ́wọ́ yín ọkọ rẹ̀ sì máa ń san gbogbo ẹ̀ ah

ànábì wa muhammadu ló sọ Alaihi sọ́lọ̀ lọ́wọ́ àríwá àríwá sọ́lá jàmọ́ tó ń kílẹ̀ àbí òkúlẹ̀ à ṣé ẹ wá ráwọn òbí tí wọn ò ọmọ wọn ọ wà nínú jíjọ́ ọmọ ọjà ìyàkúyà mo ti rọmọ tó fẹ́ ṣe jáàmù ọ parí ẹsẹ̀ tírì ibi tó ti wọ́n owó jèrè gba fọ́ọ̀mù jáàmù bàbá rẹ̀ ní òṣòwò bó ṣe bọ́ọ̀lù sọ́wọ́ ọkùnrin kan ọkùnrin alájìdá ó sì gba fọ́ọ̀mù jáàmù ó ṣe bí ẹ̀kọ́ fẹ́ ràn lọ́wọ́ ni ó padà bọ́mọ ọlọ́mọ ní sex ó fún ọmọ ọba ọlọ́kún ọmọ sọ bàbá ńlẹ̀ fún pé ah, dádì mi yóò rojọ́ wájú ọlọ́run tí dádì yóò bá wájú ọlọ́run gan ṣé wọn ti bá kàrí ọmọ jẹ ọmọ tí ọ̀fẹ́ lóyún ó ti lóyún ẹ̀sìn kódà àti bàbá mi ìlú òtí wà rẹ̀ tó ń síbú tọ́mọ lọ ṣe sìnà tó lóyún pọ́ sẹ́yìn tọmọ tó kù ẹ̀yin òbí ọlọ́run máa bá yín gbé òbí lèmi náà tèmi náà máa fi jáde lápò mi nínú ọ̀sẹ̀ ilé kan mọ ọmọ yẹn tó ti bóde lápò mi over fifty thousand bóde lápò mi lórí àwọn fámìlì mi lọ́sẹ̀ ilé kan kìí sọ owó kékeré àbá ọ̀gbìnrin àtàjá àbá àwọn tó níyàwó ìyàwó méjì kẹta lè ní tó ń ga owó lọ́ọ̀kan báyìí báwo àfóòdè sí báwo tó máa bá ti àlọ́ ẹ̀yìn ìwé ẹ̀mọ̀ mánéjì wa ni o tẹ́ẹ̀tì gbọ́ ọ̀pọ̀ bí ọ̀bá ti pọ̀ ọmọ náà ṣùgbọ́n ọlọ́run ní bá wa gbọ́ àpariwo ọlọ́run jẹ́ alẹ́ máa rí ná ṣùgbọ́n wọ́n bá wa yàwó sí fámìlì rẹ̀ à tẹ̀rẹ̀ ti ní pọ́blẹ́mù kí ló wá kẹyìn ẹ̀yà ẹ̀já bẹ́yìn náà sọ̀rọ̀ nínú àwọn sàádé náà ara àwọn sàádé tó pé ọlọ́run ọ̀bẹ gbé ọlà fún wọn dáadáa wọn à ń lówó lọ́wọ́ ara wọn làbúláì fún ọmọ sàárò ìyàwó ẹ̀ kàkà fún Ẹyin bá pé ẹ̀yin náà ní ẹ rí pé ọyẹ kọkàn ni ó ṣe mẹ́wàá ó ṣe mẹ́fà tọ́lọ̀ ń bá ní kẹ́ẹ̀lé bá fi mẹ́rin kan ẹ jáde ẹ̀yìn ọ̀dà o ẹ fi kún torí tọ́lọ̀ nínú ìlànà ọlọ́ọ̀ ni pé mẹ́rin tẹ́ ẹ fi kún ẹ jẹ́ four thousand tó bá dọ̀là torí bá a ti ráwọn obìnrin kan wọ́n ti rí sí pé ń bọ̀ ọkọ̀ àwọn ti níyàwó méjì mẹ́ta mẹ́rin àwọn ò ní bá dá sí nǹkan kan fọ́mọ ẹyẹ bá dìdàkudà ẹ má ṣe mí sí ìkẹyìn lẹ sọ́fà wọn ẹ̀yin ìyá tẹ́ni kọ́kọ́ yín èyí ṣe pé kọ̀fẹ́ ṣe ọlọ́run jẹ́ kárí sí kí ọ̀pọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ àbíbẹ̀ tí ẹ̀kọ́ ó lówó ìlọ́sùgbọ́n lọ́run ní ọjà wọn kìí ṣe kí ò ṣe rárá o kò ṣe tó ìwọ̀nba tó bá ṣe tọ́lọ̀ ń bá ní ẹ̀lẹ́ fún lọ́wọ́ torí káwọn ọmọ tí wọ́n mọ̀ sí di bàbá ẹ̀tẹ̀mí lórí mọ́lẹ̀ ẹ̀kọjá bàbá ẹ̀kọjá ẹ̀kọjá ẹ̀kọjá wá wà fún yín náà ọmọ yọ́ bàbá àjẹ́ kan nù èrò ẹ̀yìn ọlọ́run jẹ́ mọ́wọ́ sí èrò ẹ̀yìn o ẹ̀jẹ̀ anáwó lórí ẹ̀kọ́ àwọn ọmọ jẹ̀mọ́ fẹ́ ń gbọ́ mi dáadáa o ọlọ́dẹ àsórí rẹ̀ ẹlẹ́kẹta alọ́kùdùwà parenting ó ní í ṣe pẹ̀lú bí a role model alọ́kùdùwà ẹjáwò kan ṣe dáadáa fáwọn ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ń tàn káwọn ọmọ ń sùkú mùsùlùmí ẹ̀yin òbí ń bà jẹ́ sábà délé wọ́n á kí súrì lọ́dọ̀ tiwa ní sùkú tó bá jáwọn ọmọ tó máa ń ṣe extra lesson fásitì bàbá wọn wọ́n kì á sírì sùkú ọmọ ní èkí mẹ́gídé àti ṣáì àwọn ò tó lè wálé yìí ẹjọ́ táwọn sílẹ̀tì wa ti ilé mẹ́rin lábẹ́ rí àwọn ẹgbẹ́ òkú jọ kejì ni nígbà bá lóde gbogbo òbí tó wà rẹ̀ ṣùgbẹ́ òbí ẹ wa lọ́wọ́ Eyi gẹ́gẹ́ jẹ́ àwòkọ́ṣe dáadáa ẹ̀yin rẹ̀ ń wo àwọn ẹyẹ ayé ẹran yóò tó gbogbo dúdú àwọn eré ẹkúṣẹ́ máa wò lórí àwọn blue film àwọn comedy film àwọn ọmọ bọ́ ẹ̀kẹ́ ẹjọ́ wo gbogbo ọlọ́mọ ọ̀sẹ̀ màwé mẹ́wọ́n ṣe bá aláwọn ẹ̀yà tọ́jọ́ pé ó ti rẹ̀ kó tó sùn wọ́n sì ọmọ yẹn wọ́n á olè kàwé sẹ́yìn ayé ẹran yóò ni. níbẹ̀rẹ̀ jẹ́ kúdú àmì ọ bàbá ìyá táwọn ìlú òní kí o ìyá tó wọn lọ́ọ̀dẹ̀ kí ni òfẹ́ gbọ́ ọba tó lò já àbùsùn yóò tó gbogbo tọmọ ní pé wá ń bì tí mo ní kọ́ jẹ́lẹ̀ àní lọ́rọ̀ kọ́ jẹ́lẹ̀ àní tàǹsù àbí fọ́mọ ọjẹ́ ni ọlọ́run ẹjẹ́ á jẹ́ àwòkọ́ṣe dáadáa fún àwọn ọmọ yìí ọlọ́ọ̀dẹ́ àwọn ọmọ wa ọlọ́ọ̀dẹ́ kan ṣorí rẹ̀ àtẹ̀rìgí wàtẹ̀rìgí àtẹ̀rìgí wàtẹ̀rìgí ma ráńdọ̀ fẹ́ mọ́ bínú o àwọn màfá ìlú pọ̀ wájú mi ní ilé sọ gbé ẹ̀sán náà mọ̀kẹ́ mú díẹ̀ díẹ̀. nínú gbogbo kan òbí ẹ gbọdọ lè ṣe àwọn ọmọ yín lójú kòkòrò ẹ gbọ́dọ̀ lè motivate ẹ lè encourage wọn kan ṣe dáadáa bákan náà bá ṣe ń ẹ lè scold ẹ lè punish ẹ ẹ gbọ́dọ̀ lè díìlì pẹ̀lú wọn ká fi mọ̀ pé èèyàn máa ṣe dáadáa ni ìyẹn la ṣe ń sọ tẹ́rí Islam ló balance Islam ọ̀bẹ kẹ́kẹ́ máa ná máa gbàgbà gbà lápẹ̀rẹ́sì èèwọ̀ ni gbogbo ń tọ́mọ yín rí ó ṣe ẹ̀yìn ìyálẹ̀ kódò kíní wo èèwọ̀ ẹ gbọ́dọ̀ gbá ọmọ lójú ẹ gbọ́dọ̀ gbá létí ó dídí àdìsí nígbà lórí ẹ̀ o ẹ má gbọ́ ọmọ yín létí gbogbo ọjọ́ yóò tẹ ẹmọ́ta létí ẹmọ́ sọ padà láàbò ara tẹ́gbọ́n tí mo sọ yé ṣùgbẹ́ ẹlẹ́ na ọmọ dọ́rìbù tààdì dọ́rìbù mọ́ra àtààdì tààdì nínà pẹ́ ń tírẹ́nì ẹ̀ ànàpá kìí sànàpá nínà àánú Abdullahi ńgbà ní ọmọ tọ́pọ̀ ọdún mẹ́wàá tí ọba kírun wọ́n ní ẹfun lẹ́gbàá ọmọ tẹ́ ẹ jí sí ọ̀lọ́ kírun ẹ̀dómi lé lórí ẹ má fẹ́ ti fọmọ ọmọ ìyàwó yìí ẹ tírẹ̀nì àwọn ọmọ yín ẹ ṣe wọ́n lójú kòkòrò tó bá dáa ìdí ọ̀bá dáa ẹ bẹ̀rù bà wọn lórí ẹ̀sìn mùsùlùmí èyí máa ń rí òwò mùsùlùmí èyí máa ń jalè mùsùlùmí èyí máa ń ṣépè ara ń tẹ́ ẹ gbọ́dọ̀ bójú tó òun nìyẹn fọ́lọ́wọ́n bá lè ọlá kó ṣe dáadáa fún wọn. mùsùlùmù tàdá rùj ọ̀dà màá rádọ̀ fẹ́ má bínú èmi náà fi lè sọ gbogbo ẹ̀. òṣùwọ́bù sàdárù jù ni wípé ẹ̀yin ò rí ẹgbọ́ àárín dáadáa. lẹ́bù tẹ́yìn dé lónìí ọmọ ẹ̀yin ò lè débẹ̀ lọ́mọ fi kí ilé àṣìnà o. díẹ̀ díẹ̀ ni ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ ẹ̀wọ̀ ọmọ ẹ̀yin la. ẹ má jẹ́ ọ̀dà bí òjò sọ̀rọ̀ yìí kọ́ ba nǹkan jẹ́ ẹ jẹ́ ọ̀dà bí ìrìtọ́ra ránṣẹ́ tí ara ń sẹ̀ tó ń jẹ́ pé nǹkan gidi ló mú jáde díẹ̀ díẹ̀ lè jẹ́ káwọn ọmọ ìwọ̀n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ mójútó ọmọ ọwọ́ adẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ àìsà ọmọ àlòjáàbù yóò lòjáàbù primary ẹ̀fí sùkú alátẹ̀wọ́ js one sùkú alálelúyà lẹ́sí sí bí sùkú kan tẹ́ tí mọ́mọ́ wá sùkú wa kan bá ọmọ obẹ èmi ni mo fẹ̀fẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń wẹ háyédọ̀ bá ṣe ń wẹ̀wẹ̀ nǹkan oṣù àwa ní ojú wa ń ọmọ bí ó Okay, so what is fast? That I've not been taking this bath now, and I've been menstruating over years now. Is it that I'm a sinner? Wọ́n bẹ̀rẹ̀ fẹ́ mú dé láti sùkú alátẹ̀wọ́. Fáńsọ owó bí ìlọ́po méjì mẹ́ta sùkú mùsùlùmí sán mo wá. Wọ́n ní Islamic studies teacher. Ọmọ wọn ṣe wẹ ìwẹ ọ̀ràn yẹn. Mo ní yéé owó wọgbó. Kùsùlùmù Sádẹ́rù ẹjọ́ àwọn ọmọ yẹn ara máa kẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó fi jẹ́ pé tí ìkẹyẹba tí wọ́n lé ti ẹ̀ la àwọn ọmọ fẹ̀sìn naturally kìí ṣe fẹ́ kọ́ńpẹ́ẹ̀lì wọn lọ́dẹ àforí rí ìtìlábù ṣídà wà lè jí lè zọ ìtìlábù ṣídà wà lè ẹ̀ wà lè jí lè zọ àfáà ní ká sọ́ra fún harshness and wickedness ẹ̀yin wúfò tẹ wà ń bẹ̀ ọkàn mi lẹ́ẹ̀sì fún wà sí ìdí méjì o àwọn tó sì kàn yín ni mò ń sọ yìí o ẹ̀yin lẹ́mọ̀ wà lẹ́tẹ̀ láwọn ọmọ o àwọn àfáà ní ẹ jìnnà sí kéèyàn ó le kókóókó àti kéèyàn ọmọ láàánú kéèyàn ọjọ́ ọlọ́kàn nílé ashleta wickedness cruelty tí a rí gbàgbé kéèyàn bá wo ìṣesí ọmọ inú máa ṣẹlẹ̀ ẹ̀ mọ́ táwọn títà mú mara ẹ wò bá kọ́fíìdì

àwọn ti rí àti sáyìn pé tẹ́ ti sáyìn láàbí náà lọ bọ́lọ tẹ́ ti àánú tó ti yé adẹ̀ rí dọ̀nù lẹ ẹni tẹ́ ẹ tó bí ẹ gbọ́dọ̀ méjì ẹ sì gbọ́dọ̀ jẹ́ ń tí ẹ wà á tó tọ́jọ́ pé gbogbo iná tu wickedness àìláàánú lójú ìyẹn ní ọjọ́ mọ́ mi ò lè sọ ti ń ṣẹlẹ̀ fún màmá ẹ̀ ẹ súnmọ́ àwọn ọmọ yẹn mọ̀ máa rajú mọ́ wọn ibùdó tẹ́ ẹ bá ti pọ́níṣì wọn tá a sọ yẹn ẹ tún pè wọ́n padà ẹ tún fún ọ ní nǹkan kìí ṣe pé mo yé tiẹ̀ o torí pé òkìrùn ni o torí pé owó òde òsírílẹ̀ ni o torí pé ọjàlè ni mùsùlùmí ìjàlè o ọ̀yà gbà má jàlè mọ́ o inú rẹ̀ ó fẹ́ amọ́mẹ́ láìkì mọ́mí ṣe kí ni o wọ́n láìkì mo mọ nínú àwọn students tí mo ti kọ́ màmá ẹ̀ ló sọ fún mi tí boyfriend bá kọnu sí lónìí yóò sọ fún mọ́mí ẹ̀ mọ́mí àbẹ́wà nígbà mo á sùn mo wá pàdé bọ́ ìkan wọ́n wá sọ pé òun fẹ́ ṣẹ́ mi lẹ́tà tó tiẹ̀ fún mi gan ni. sọ̀rọ̀ káàdì yá mi ìwí abúlé rẹ ti gbọ́lẹ̀ ni ọkùnrin kọlu sí rẹ abúlé burúkú ni ẹni tẹ́lẹ̀ mi bá kọlu sí lọ́la kò ní sọ fún ẹ mọ́ màmá ọ̀wà sí tiẹ̀ dáàbò fún mọ́ mi aláwa tó fi kọlu sí wọn náà ìtumọ̀ ẹni kó o ti máa tó gbogbo àwọn ọkùnrin tó ń kọlu sí rẹ̀ èyí ti fẹ́ lómi ìfẹ́ fẹ́ o implication kò fẹ́ má rí ìyọ́wà ẹ̀ ra màmá ò fún ní correct perspective of life lẹ́nu bí ìbá tún kọlu sọ́ọ̀mù náà yóò tẹ́kí ni ó yóò tó sọ ṣùgbọ́n màá rẹ̀ sọ kankan fún ọ lọ́ba bẹ̀rẹ̀ sí ní ìwọ̀n lépè yóò sọ mí ìfún ọlọ́la ìyàfá dèjì bàbá olóró ẹ jẹ́ kó ṣe wù ká sọ pé ẹ gbọ́dọ̀ dáwọn ọmọ olè wà tó sátò yìí wọ́n lè sọ nǹkan fún yín nǹkan bí ìṣà ọmọ yín ọmọ tí ń gba love letter àti táwọn ọkùnrin ti ń fún lówó tẹ̀yìn ọmọ ìgbà tẹ́ ẹ ń sọ ọfẹ́ sọ ọmọ bí òde sọ ọmọ tí ẹgbà fẹ́lẹ̀ títà fún títà tí ń dọ́gbọ́n ọmọ yín lójú ara ọmọ bí òde sọ tọ́lọ́pọ̀ ẹ̀mọ̀ràn ẹ̀mọ̀ràn jú mọ́ sásìkò mọ́ òjèrè ẹjẹ́ àjàdúró bá níjọ́ sásìkò bá tó wà ààfọ̀ máa yanjú àwọn mọ̀sáìlù eléyìí táwọn àfà tí wọ́n á ẹjẹ́ sáré yanjú ẹ̀rọ kan sí méjì ẹ̀gùn inú mi ò ní dùn. sẹ́ẹ̀rì àlùmọ̀fá bọ́lá bẹ́ẹ̀ náà làwòlá ẹjẹ́ má dọ̀kú bẹ́ẹ̀ ni ẹ̀gùn torí àtìkà ẹ̀yin òbí ẹ má ṣe mistake kan o ní màá tó ládọ̀ fúlẹ́tọ̀ ẹ má kọ̀ọ̀pì àwọn ọmọ yẹn o ẹ má ń ṣe mistake yẹn ọmọ ò lè rí bákan náà o ọ ń bẹnu àwọn ọmọ yín mo nínú àwọn sídẹ́ǹtì mi pẹ̀lú bàbá kan náà ìyá kan náà ìkan ara àwọn bẹ́ẹ̀sì ìkan ara àwọn wọ́ọ̀sì. jẹ́mọ́ sẹ́gbọ́n tí mo sọ yé sẹ́gbọ́n tí mo sọ yé the same thing bẹ́ẹ̀sì àǹkẹ́ni o wọ́ọ̀sì èyí tó jẹ́ wọ́ọ̀sì yẹn tó rí tuntun time application rẹ̀ bàbá ọ̀fẹ́ lè lù tẹ́lẹ̀ ẹ mọ́ gbàgbé pé inú kòkò dúdú ẹ̀fọ̀fẹ̀fọ̀ àmọ́ jáde ń bẹ̀. jàmọ́ àfẹ́ gbọ́ mi ní ẹ mọ́ gbàgbé pé eérú àmọ́ káyìn kémi o ògùn náà tẹ́ ẹ bá ti wá ń kàn bí àwọn ọmọ ẹ wá ń gbọ́ láfọ́ ọmọ kan jọ ọmọ kan lọ a máa sọ àwọn ọmọ dọ̀tá o ẹ̀yin ọmọ ìgbà tẹ́ kù ú ẹ mọ̀ sàwọn ọmọ yín dọ̀tà ẹ̀yin bàbá tẹ́ níyàwó méjì mẹ́ta mẹ́rin ẹ̀yin náà ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ mọ̀ gbọ́ láfọ́ ọmọ ìyàwó kan jọ ọmọ ìyàwó kan lọ ìyàwó kan ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ ti ẹ lọ sùkúù tó dá sùkúù olówó ńlá ìyàwó kan ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ fòun sínú sùkúù onípákó tọ́bá jẹ́ sùkúù onípákó gbogbo yín ọmọ lọ ibẹ̀ ni ẹ wọn lọ tọ́bá jẹ́ sùkúù oníṣó gíláàsì ibẹ̀ ni ẹ wọn lọ tẹ́ ẹ bá ti ń gbọ́lá fọmọ kan ẹ ṣe dáadáa sí ẹ ní ṣe dáadáa fọmọ tó kù àwọn ọmọ wà dọ̀tá ara wọn tẹ́ ẹ bá ti ń gbọ́lá fọmọ kan ẹ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹ mọ̀ sọ tàwọn yòókù lábú ó lè fa kẹ́ ẹ fẹ́ lu ọmọ kan sí iléeṣẹ́ torí kò ṣe dáadáa tó ẹ mọ́ kọ̀ bí àwọn ọmọ ẹ gbà pé bí kálukú bọ́lọ̀ ń ṣe dáa ìtọ́lọ̀ ń dá mọ́ wọn ó yàtọ̀ kí lọ wá kan ẹ̀yìn àdùá sùnmọ́ dùá ibi títí láti ọkùnrin ẹni tí kò fún ẹ̀ bá jẹ ló ṣe kí ni pẹ̀lú bá àwọn alábàárọ̀ ìka ọkọ rẹ̀ ó lè ya yahoo ó lè ya bọ́ọ̀dù ó lè ya fẹ́yún afẹ́wó ó lè ya pààyàn tani nínú wa kọ́mọ bí wọ́n ṣe ń rẹ ọmọ tó dàbí ànábì wa náà kù àlẹ́ ìsọ̀lá àti wàsálà mo rò pé àwọn ànábì náà wù sáàbà nábì ló wù ara àwọn first class prophet olùlẹ̀ azmi márùn ànábì wa náà wù alẹ́ ìsàlá ọmọ rẹ̀ yẹ báńkì sàáwí nílà ní jábálì yà àfímò ní mínà lèmọ́ kọ́là lá àfímà níyàwó ọmọ ànábì ló wù yàtọ̀ ìkọ̀tẹ̀lẹ́ bàbá rẹ̀ wọ́n parẹ́ ni ìwọ perish ànábì ló wù tó ṣe dáwà abẹ́ ìmọ̀ta ànábì ló wù ni

ọlọ́mọjọ mi kó kéta bóun ti ń lọ yìí láìpẹ́ ẹ̀ bright ọlọ́run yóò fi dáadáa ọmọ tẹ́lẹ̀ nípa àwọn wọ́ọ̀sì lọ́wọ́ ọlọ́run yóò dára bẹ́ẹ̀sì lọ́la adúlọ̀ ni ẹ máa ń ṣe ọlọ́run yóò sọ̀rọ̀ mi subhanaka Allahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mùsùlùmí wa rahmatullahi.